إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ asalaatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run náà kó máa bá àwọn sàbí anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí di jọ́ngbìn di alfiyama mo kí gbogbo wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. lẹ́yìn ìtẹ̀síwájú yìí tọ́píìkì tán ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní aljamuciyyatu tacaawuniya aljamuciyyatu atacaawuniya èyí tí wọ́n bá wa tú sí òyìnbó ní cooperative society tí wọ́n bá wa tú sí èdè abínibí ní ẹgbẹ́ alájẹṣẹ́kù àwọn àfa wọn a máa define etí a mọ̀ sí aljam'iyatu ta'awuniya torí pé tá a bá wo gbólóhùn yìí a rí i pé nǹkan tí a kó jọ látara gbólóhùn méjì ni àkọ́kọ́ ni aljamuiya kí ni tuma aljamuiya òun náà ni àkójọpọ̀ kí àwọn bíi mélòó kan kan kóra wọn jọ lórí nǹkan kan wọn á pè ní jamuiya ní ìtí a tù sí society àbí ká tù sí ẹgbẹ́ àbí àkójọpọ̀ àtàwọn ènìyàn wọn látara gbólóhùn al òun náà nìyàn lọ́wọ́ tààwọn àyà tààwọn tààwọn náà ìtumọ̀ ẹ̀ ní pé kí ni wọ́n jọra ara wọn lọ́wọ́ àtààwọn níyà àkójọpọ̀ tó ṣe wípé àníyàn tí àwọn tí wọ́n fẹ́ ṣe é tán torí ẹ̀ kójọpọ̀ ní láti ran ara wọn lọ́wọ́ so aljamaiya tu ta'awuniya wọ́n ní cooperative society òun náà ní àkójọpọ̀ tó ṣe pé àwọn tí wọ́n ní èròǹgbà wọn láti lè fún wọn lọ́wọ́ ni àwọn lárúbáwá wọ́n tún ṣe àlàyé lórí aljam'iyya ta'awuniya ìkànnù àwọn afa oníkùlù jam'iyyatin yukawinuha afrodun tibqan li ahkami hadha an-nizam bi'adafi tahsin al-halati al-iqtisadiyya wal-ijtima'iyya li ó ní tí a ń pè ní jam'iyya ta'awuniya òun náà ni jam'iyya kan àkójọpọ̀ kan tó ṣe pé yuka wínú àfúrọ́dún àwọn ọlọ́dọọdàn kan ni wọ́n parapọ̀ ni wọ́n wá fọ́ọ̀mù ẹ̀ tipkon li ahkami adan nidọ́ ní ìtò ní ìbámu pẹ̀lú ètò tí wọ́n gbé kalẹ̀ ìhádàfi tahsini alhálà tìlẹ́kìtì sọ́ọ̀dìyà níta torí ẹ̀ gbé kalẹ̀ ni pé wọ́n fẹ́ improve alhala aliktisodiya economic condition that is n tó ní í ṣe pẹ̀lú o káràkátà títí ara ẹni that is ẹni kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ members nínú àkójọpọ̀ yìí bó o ní ọ̀rọ̀ káràkátà bó o ní wọ́n ṣe fẹ́ mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ kátàkárà ẹnìkọ̀ọ̀kan wa wàlísítímáìyà bákan náà ọ̀rọ̀ àwùjọ títí ìgbé ẹnìkọ̀ọ̀kan wa ìhàbọ̀ ìhà fún àwọn tí wọ́n jẹ́ members yẹ sawan finawahil intaj ó ṣe ṣe ń gbà mí kó wípé agbègbè production ni ó lè jẹ́ pé wọ́n ó kóra wọn jọ ìtàn fẹ́ mójútó òní láti lè máa produce àwọn nǹkan kan amil istihlak àbí ní agbègbè consumption bó o ní a ṣe ra nǹkan òun wọn torí ẹ̀ gbé kalẹ̀ àmì tọ́síwìk àbí kó ṣe pé kí ni marketing àmì kọ́ndọ́mẹ́t àbí àwọn services oríṣiríṣi ìṣtìráàkì juhudil àbọ̀ pẹ̀lú àpapọ̀ àwọn ìgbìyànjú àwọn tí wọ́n jẹ́ members yìí mùtàdí àtẹnfìdá àlìkàlì màbàdí àtàwùnìyà lẹ́ni tó ṣe wípé wọ́n ń tẹ̀lé àwọn principles tó ní í ṣe pẹ̀lú bó o la ṣe ràn wá lọ́wọ́ a rí pé eléyìí ó túbọ̀ pọ̀ sí wẹ́wẹ́ ni aljamuiya a ní ìtumọ̀ rẹ̀ òun náà ni àkójọpọ̀ kan ẹgbẹ́ kan tààwùníyá ẹgbẹ́ yẹn ó forí sọ ìran rẹ̀ ni lọ́wọ́ ṣùgbọ́n ẹnì kan gbìyànjú láti bá wa pọ̀ sí wẹ́wẹ́ kó tún ṣàlàyé ẹ̀ tọ́lẹ̀ tó máa ń sọ̀rọ̀ nípa cooperative wọ́n mọ̀ sọ̀rọ̀ ńgbà mí wọ́n lè láwọn kan cooperative titi wọn òun ni consumer cooperative society èmi wọn á sọ wípé titi wọn òun ṣe ti consumer ó lè jẹ́ ti agricultural cooperative society àwọn èyí tó ní ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ so èmi ó lè jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú production so kókó ọbẹ̀ ni pé àwọn èèyàn ṣáà kóra wọn jọ ìgbà tán kóra wọn jọ wọ́n fẹ́ máa rara wọn lọ́wọ́ bóyá nípa ọ̀rọ̀ bá a ṣe ń produce nǹkan ni àbí ọ̀rọ̀ bó o là á ṣe máa kójọpọ̀ ra nǹkan lọ́dọ̀ àwọn tí wọ́n ń tà á àbí bó o ni a ṣe fẹ́ máa sọ̀rọ̀ oko wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí bó o la ṣe lè máa ra wọn lọ́wọ́ náà bó ṣe pé bóyá a mọ̀ yára wa lówó ni so nǹkan tó ń pè ní al-jam'iyyatu ta'awuniyya tó fẹ̀jú púpọ̀ ni tó fi jẹ́ pé tá a bá wo ìlú kọ̀ọ̀kan nú àwọn ìlú àgbáyé àmọye cooperative societies ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní Saudi ni ní Kuwait ni ní Egypt ni kódà àwọn ìlú òyìnbó àmọye àwọn cooperative societies lára ẹ̀ náà làá fi rí títí Nàìjíríà náà àmọye cooperative societies ló ń bẹ ní Nàìjíríà lára ẹ̀ òun ni ìta mọ̀ sí alájẹsẹ́kù ìkankan làwọn náà mójútó ṣùgbọ́n ọ̀nà tí wọ́n lè máa fi rara wọn lọ́wọ́ ọ̀nà tó pọ̀ lóníranran ni náà ìpìlẹ̀ nípa irú àwọn nǹkan báyìí òun ni àlìbáha òun ni permissibility ni ó yàtọ̀ fún ọ̀rọ̀ ìbáàdà àwọn afáà máa sọ fún wa ìpè bá ṣe pé ọ̀rọ̀ ká ni àbí ká gba àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-aslu fil ibadat al-man'u aw ìpìlẹ̀ òun ni pé a lè ṣe tó bá wù wá gẹ́gẹ́ bí ìjọsìn àfi kárí ẹ̀rí kan tó ní ká ṣe nísìn mo fẹ́ kírun nísìn mo gbọ́dọ̀ rí tẹ́kìsì tó ní kí n kírun mo gbọ́dọ̀ rí tẹ́kìsì tó ní báyìí ni kí n ṣe kí torí pé ìpìlẹ̀ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ìpìlẹ̀ ni pé alḥadru a lè ṣe illa linasin aw illa bidalilin àfi kárí ẹ̀rí tó sọ pé ká ṣe bóyá ẹ̀rí láti inú alukur'an ni àbí ẹ̀rí láti inú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam agbọ́rọ̀ rẹ̀ rí so ló jẹ́ pé ẹni tó ń ṣe nǹkan ẹ̀sìn kan tí ó sẹ́rí fún wa ló ń ṣe bídíà wa ló ń ṣe bídíà ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ ayé ni ọ̀rọ̀ kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kájẹ ọ̀rọ̀ kámú ọ̀rọ̀ ká wọ̀ ọ̀rọ̀ ká sùn al-aslu fil ashiya al-ibaha ìpìlẹ̀ níbi àwọn nǹkan tá à ń lò ìpìlẹ̀ rẹ̀ ní kó wà permissible bákan náà al-aslu fil mu'amalat al-hillu wal-ibaha ìpìlẹ̀ níbi ìbára ẹni ṣe afẹ́ṣe kátàkárà láàrin ara wa ni afẹ́fira wa lọ́kọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpìlẹ̀ ni pé alifil alali ó wà pàmísìbò èèyàn kan tí ó sọ fún mi pé kílé tẹ̀ ń taru ọjà yìí kò dákẹ́ ta ọjà tẹ̀ ń ta yìí ọjà tẹ̀ ń ta yìí haramu ni mo ní rẹ̀ tàbí bèèrè lọ́yẹ̀ pé ẹ̀rí wo ló sọ pé haramu ni torí pé èmi tí mo ń ta nǹkan yẹn ò ń bẹ lórí ìpìlẹ̀ tó ń ṣe alihillu wal ibaha ẹni tó bá sọ fún mi pé kí n má ṣe òun ni ó mẹ́rin wá ẹni tí wọ́n sọ pé nǹkan yìí haramu ni àwọn afa wọ́n gbé píríncípù yìí kalẹ̀ látara àwọn nǹkan tó rinlẹ̀ nínú alukur'an àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní am lahum shuraka shara'u lahum min ad-din ma bi illah ọlọ́run ní àwọn ẹlẹ́bọn wọ̀nyí tí wọ́n ní orogún wọ́n wá fún ọlọ́run ọba tó ṣe wípé àwọn náà wá ń ṣe lófin fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn máa làm yá àzànbí ìlà ìtọ́lọ́wọ́n bò yọ̀ǹda ó túmọ̀ sí pé ká lè ṣe kankan nínú ẹ̀sìn ni ní ìjọsìn a gbọ́dọ̀ rí ẹ̀rí fún tá a bá rẹ́rí fún a gbọ́dọ̀ ṣe ẹni tó bá ṣe wọn ò lọ ṣe kí ni ó ṣe bí dáa ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan ọ̀rọ̀ ayé ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní walladhi khalaqa lakum ma fil ardi jami'an ọlọ́run bá ní gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ayé òun ló ń dálẹ̀ fún yín òun ló ń dá wọn fún yín nì kó máa jẹ́ nǹkan àǹfààní fún yín. tó nǹkan tí èèyàn kan bá sọ pé eléyìí haramu ni òun ni ó mú ẹ̀rí wá fún wa pé haramu. tó ẹni tó bá lo principles méjèèjì tá a sọ yìí inshallah yóò borí bọ́ níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn òun ta fẹ́lẹ́fẹ́lẹ́ láti gbé nǹkan tí yóò sẹ́rí kalẹ̀ fún bóyá nínú alukur'an ni àbí sunna anabawa muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa ẹni tí ẹ̀sìn irun ní awọ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní ta fẹ́lẹ́fẹ́lẹ́ láti ṣe àyàfi pẹ̀lú ẹ̀rí bákan náà ní tó bá jẹ́ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní máa ṣe wérewère àbí wọ́n ran ọ̀ràn kó sọ pé nǹkan yìí haram àfi kó mú ẹ̀rí wá pé ọlọ́run ọba ṣe nǹkan yìí ní haram ọ̀nà tí yẹn lè fi gbé ayé rọrùn tí yẹn lè fi ṣe ẹ̀sìn ní ṣíṣe tí ò ní sí àṣejù ń bẹ tí ò dẹ̀ sí àìṣe tó ń bẹ òun náà ni kéèyàn má kọjá àlà níbi ààyè méjèèjì so aljamiyatu ta'awuniya cooperative society àbí mọ́ṣẹ́ máa ń pè ńgbà míì cooperative lásán àbí báwọn míì ṣe ń pè ní ẹgbẹ́ alájẹṣẹ́kù ìpìlẹ̀ wo ni pé kò sí nǹkan tí ó burú bíi pé kí àwọn èèyàn parapọ̀ fún àǹfààní wọn láti ranra wọn lọ́wọ́ nípa ọ̀rọ̀ kátàkárà ni àbí nípa ìgbé ìlú àti ìgbé dáadáa láwùjọ nípa ọ̀rọ̀ àwọn nǹkan tí ó jẹ́ àṣà tí ó takẹ̀sìn ni kò sí nǹkan kan tó burú bí eléyìí ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ó ní kinní kan tí a mọ̀ tipẹ́tipẹ́ tó ṣe wípé a máa ń pè ní àjọ oníkéèyàn bíi mélòó kan kí wọ́n kóra wọn jọ kọ́ láwọn ń dájọ́ àwọn èèyàn máa ṣe dáadáa kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ àbí ọ̀nà wo la lè fi ṣe tí ò ní takẹ̀sìn a sọ fún wa pé ìpìlẹ̀ oníkó wà permissible ṣùgbọ́n ẹni tí ó sọ fún wa pé kó wà permissible kó bọ̀rọ̀ jẹ́ ká mọ àwọn nǹkan tí ò fi wà permissible kí ni nǹkan tí ó rọ́ǹgì pẹ̀lú nǹkan yìí tó ṣe wípé ó fi di nǹkan tí a ní kó bẹ́sìn mu náà èèyàn mẹ́wàá àbí ká tiẹ̀ fẹ́ lójú ìpè èèyàn mẹ́tàlá wọn kóra wọn jọ wọ́n láwọn fẹ́ máa da owó láàrin ara wọn táwọn bá wá da èèyàn kún ó kó ní oṣooṣù ni wọ́n ń ṣe lé oṣooṣù bóyá wọ́n ń dá lápèjúwe wọ́n ń dá two hundred thousand lóṣooṣù àwọn mẹ́tàlá ó túmọ̀ sí wípé ní oṣooṣù ntí wọ́n ti ẹni tí ó kọ́kọ́ kó tí ó kó yóò mọ jẹ́ nǹkan bíi two point six million àbí bẹ́ẹ̀ kọ́ sọ ẹni tó bá tún jẹ́ the next person òun náà tún kóye yẹn ẹni tó kó two point six million àkọ́kọ́ yóò fi ṣàǹfààní fún rẹ̀ àwọn nǹkan tó fẹ́ ṣe yóò lè lò ó fún àwọn nǹkan wọ̀nyẹn nísìnyí wọn specify wípé owó tó o bá kó nǹkan báyìí ló gbọdọ̀ fi ṣe ẹnu tọkàn kóra wọn jọ lórí pé àwọn fẹ́ máa dájọ́ àjọ táwọn dẹ̀ ń dá yìí ẹni tó wá kọ́ ẹni tí yóò kọ́kọ́ kó yóò kó two point six million èèyàn kọ̀ọ̀kan dá two hundred thousand ní oṣooṣù náà láàrin ra wọn ó lè jẹ́ pé èyí tí wọ́n á ṣe òun ni pé kúrà ni wọ́n fi mú ẹni tí ó kọ́kọ́ kó that is wọ́n á cast lọ́ọ̀tì ni bí ká ní wọ́n mú jẹ láti lè fi mọ ẹni tí ó kọ́kọ́ mú àbí kó tiẹ̀ jẹ́ pé ẹnu wọn kó lórí gòkè lágbáyà ẹ̀yìn ẹ̀kọ́ kọ́kọ́ ẹ̀yìn ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀yìn ẹ̀kọ́ tẹ̀lé ìdọ́wà òkú ṣe méjèèjì kókó ni pé ẹni tí ó kọ́kọ́ kó láàrin wọn yóò kó two point six million ẹlẹ́ẹ̀kejì náà yóò kó two point six million títí tí è lórí ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹtàlá náà a lè béèrè pé kí ló fà á tí mo fi sọ yí pé èèyàn bíi mẹ́tàlá àbí méjìlá ó nídìí ìdí ni pé mo fẹ́ fa nǹkan kan yọ ọ́ bẹ̀yẹn a lè mú nọ́mbà tó kéré sí yẹn ṣùgbọ́n torí nǹkan kan tí mo fẹ́ fa yọ ló jẹ́ kí n mú nọ́mbà tí ó tóbi méjìlá mẹ́tàlá yẹn kí ni nǹkan náà òun ni pé a mọ̀ pé zaka máa ń wo owó wa àyè bẹ́ẹ̀ kọ́ zaka ó máa ń wọ owó wa ẹni tí ó ń dájọ́ ẹni tó ń dájọ́ nísìnyí ó kó two hundred thousand kalẹ̀ lónìí ní oṣù eléyìí ìtumọ̀ ẹ̀ ni pé àwọn èyí tó kó kalẹ̀ yẹn ẹni tó bá kó oyè ẹnìyẹn lówó ni ó tún di oṣù tó tún tẹ̀lé ó tún kó two hundred thousand míì kalẹ̀ ó túmọ̀ sí pé kí ni ó yá ẹnìyẹn náà lówó ni so títí tí tó fi rí bẹ́ẹ̀ ni tó fi lọ lọ bá yẹn àdìpọ̀ tẹ̀yẹ tó owó yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà mi torí pé tá a bá sọ̀rọ̀ nípa zaka a máa sọ̀rọ̀ zaka gold àbí zaka zaka silver èyí tí wọ́n fi gold àbí silver wọn bó tẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀jámí òfìtìyà lónìí ní tí wọ́n dúró lé lórí òní pé silver là á fi ṣe standard zaka wa ìtumọ̀ eléyìí dẹ̀ ni pé ẹni tó bá ní bí a hundred thousand lé díẹ̀ nísìn tí ọdún kan lọ lórí ẹ̀ máa lọ́wọ́ ó ní hundred thousand ó tọ́jú ẹ̀sùn yàrá rẹ̀ àbí ó fi sí báǹkì àbí ó tiẹ̀ jẹ́ wípé ó yá àyàn kan ni tẹ́mi rẹ̀ dẹ̀ balẹ̀ pé ẹnìyẹn yóò dá padà fóun nígbà tó tọ́jú ẹ̀sùn yàrá rẹ̀ àbó tọ́jú ẹ̀sùn báǹkì náà ló ṣe rí so ká sọ pé hundred thousand lé díẹ̀ owó ni iye tí zaka wọ̀ ń sìn mo ní hundred thousand one hundred and twenty thousand lọ́wọ́ ń sìn ọdún kan dẹ̀ ló yẹ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa lónìí wọ́n gbà pé ká lo standard silver instead of ti gold torí pé ti gold ìyàtọ̀ ti ń bẹ láàrin wa ti silver tó pọ̀ gan ti gold ń lọ bí nǹkan bí one point three million sotori ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn majami fikiya mọ́júmọ́ òfìkì islami àdúwálì èyí tí ó jẹ́ ti ti ni àbí tó jẹ́ ti Muslim World League mọ́júmọ́ òfìkì eh, islami under Rabitatul Alamin islami alájìnàtú dáìmá ní Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà pé ká lo eh, ká lo standard silver láti lè fi máa wọn zakai so ká padà síbi ọ̀rọ̀ àjọ tá à ń sọ ẹni tí under two hundred thousand tó ṣe yí pé ó kó two hundred thousand rẹ̀ kalẹ̀ ní oṣù yìí ó túmọ̀ sí pé ó yá àwọn èèyàn lówó nìyẹn oṣù tó tún tẹ̀lé ó tún kó two hundred thousand kalẹ̀ ó túmọ̀ sí pé kí ni ó tún yá àwọn èèyàn lówó ni oṣù tó tún tẹ̀lé náà bẹ́ẹ̀ ó tún kó kalẹ̀ ó túmọ̀ sí kó tún yáyàn ní owó ni oṣù méjìlá wa lọ bẹ́ẹ̀ náà tá a bá wo oṣù méjìlá tó lọ ó túmọ̀ sí pé ọdún kan ti lọ lórí two hundred thousand àkọ́kọ́ tó kọ́kọ́ kalẹ̀ a dẹ̀ sọ pé according to standard titi silver ní nǹkan bí one twenty or one fifteen téèyàn bá ní tọ́dún kan lọ lórí ẹ̀zàkáwọ̀ ó túmọ̀ sí pé ẹni yẹn àti sẹ́ni tó jẹ́ ẹni kejìlá tó jẹ́ ẹnìkejìlá àbẹ́ ẹnìkẹtàlá ọdún kan ti lọ lórí kíni owó titi ẹ̀ tó kọ́kọ́ kó kalẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé ó túmọ̀ sí pé yóò yọ zaka owó yẹn yóò yọ zaka owó yẹn sọtọ́ yẹ mo fi lu àpèjúwe wọn tó di mẹ́tàlá torí pé kíni ó pọ́sibù kí ọdún kan lọ lórí owó tó kọ́kọ́ kó kalẹ̀ yẹn ni ó pọ́sibù kí ọdún kan kó lọ lórí owó tó kọ́kọ́ kó kalẹ̀ tí nọ́mbà wọn bá pọ̀ báyẹn ni lọ́wọ́ àwọn bá tó twenty ní ó pọ́sibù kínní ọlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó gbọ́ àwọn kan yìí náà nǹkan tá a gbọ́dọ̀ take note ní tabala ń dájọ́ torí pé ó pọ́sibù pé bá a ṣe ń dájọ́ yẹn zakati wo owó ẹlòmíín nu wa nínú àwa tí a ń dájọ́ torí pé ọdún kan ti lọ lórí owó yẹn owó tá a bá dẹ̀ yá àyàn tó ṣe wípé ẹni tá a yá lówó ẹni tọkàn wa balẹ̀ páàrọ̀ wa gbà lọ́wọ́ ẹni kò sí àtọ̀ láàrin pa àtọ́jú ẹ̀ sílé àti pé ó ń bẹ lọ́wọ́ tí a bá sí báǹkì olùjẹ́ pé ó ta tọ́jú sí báǹkì agbọ́dọ̀ yọ zaka so èyí ń by the way ni náà ká padà síbi ipò wọn yára wọn ní owó yìí kí ni nǹkan tó burú bí nǹkan tó ṣe yìí ní ìgbà yìí sì wọ́n sọ tí wọ́n fowó ṣe wọ́n kàn kóra wọn jọ náà ni kálukú ló mọ tó fẹ́ fowó ẹ̀ ṣe ṣùgbọ́n tó jẹ́ wọn lọ́gùn jù ni pé kí ni ẹja jọra wọn lọ́wọ́ so that a lè máa kó àjọ àjọ tá à ń kó yìí a lè máa lò ó fún àwọn nǹkan tí ó wúlò fún wa níbi kátàkárà wa níbi ìṣẹ̀mí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí nìkan tó burú ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàgbà wọ́n ní kò sí nǹkan tó burú ń wọ́n jọ ràn wọn lọ́wọ́ ni wọ́n jọ ràn wọn lọ́wọ́ ni wọ́n yára wọn lówó ṣùgbọ́n owó yìí ni kò sí nǹkan tí ó burú ń bẹ̀ wọ́n wọn lówó yìí eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àdúró lórí majmau fiqi islami ni under rabitatul alami islami wọn buwọ́lù wọn ní kò sí nǹkan tó burú mbẹ bákan náà alajna daima àti àwọn afa míì náà sheikh bin baz sheikh bin uthaymin wọn ní kò sí nǹkan tó burú mbẹ arínú àwọn afa àtẹ eléyìí ò bá ó takò nǹkan tá nínú ṣẹ̀ríà kí ni nǹkan náà wọ́n ní ó tako píríncípù wípé a gbọ́dọ̀ máa gba rìbá lọ́nà wo ló fi tako náà àwọn afáà máa sọ fún wa nípa ọ̀rọ̀ rìbá kí là ń pè rìbá ọ̀pọ̀lọpọ̀ míì lè mọ̀mọ́ túmọ̀ rìbá bó tiẹ̀ jẹ́ pé Yorùbá náà máa ń lò gbàmí wọ́n lè sọ pé kí ó gba rìbá ṣùgbọ́n tán gbà lérò pẹ̀lú ẹni pé kí ni ó gba bribe ṣùgbọ́n rìbá yẹn kọ́ ni nǹkan tá à ń sọ nínú sharia islam rìbá tá à ń sọ òun ni kí èèyàn pààrọ̀ àwọn nǹkan kan tí ẹ̀sìn tó gba ìpè tá bá pààrọ̀ àwọn nǹkan wọ̀nyẹn a gbọ́dọ̀ ṣe é ní déédéé ni láì ní fa ọ̀rọ̀ gùn kí làwọn nǹkan náà àwọn afa wọn fa lọ wọn fa bọ bí tó padà conclude sí òun ni pé gbogbo owó owó tá a ná owó dọ́là ni náírà ni euro ni pound ni rial ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn owó tó ń bẹ láyé riba item ni wọ́n riba items táwọn afa ń pè ní ribawiyat àwọn nǹkan tó ṣe wípé tá a bá fẹ́ pààrọ̀ wọn agbọ̀rọ̀ wà kíáfù ká má lọ kó sí ọ̀rọ̀ rìbá bákan náà àwọn oúnjẹ tá a máa ń wọ̀n kò ń ṣe gbogbo tá à ń jẹ àwọn nǹkan tá à ń jẹ tó ṣe pé a máa ń wọ̀n wọ́n bóyá pẹ̀lú skéèlì ni àbá ń wọ̀n wọ́n pẹ̀lú pé àwọn wọ̀n pẹ̀lú pẹ́rẹ́gì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tá a ṣà wọ̀n ṣá tó jẹ́ nǹkan tá à ń jẹ ó túmọ̀ sí kò ń ṣe gbogbo nǹkan náà ni à ń sọ̀rọ̀ ń pẹ́ níta ń jẹ ó dẹ̀ jẹ́ nǹkan tá a máa ń wọ̀n àwọn nǹkan wọ̀nyí náà ni riba items ni wọ́n táwọn afáǹ pè ní riba wiyat àwọn nǹkan tá a pè ní riba items yìí àwọn nǹkan tí riba tó wọ̀ nígbà tá a bá ní afẹ́pàrọ̀ wọn àti pín sọ́nà méjì owó ìkejì òun ni oúnjẹ owó nítorí represent yẹ lásìkò anabiwa muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sahaba radwanullahi alayhim àtàsìkò tó wá lẹ́yìn wọn òun náà ni gold àti silver òun lówó wọn àwọn kàmí tí wàá bọ́ sí ipò gold àti silver ń sìn lára wọn ni dollar lára wọn ni naira lára wọn ni euro pound sterling àwọn eléyìí ipò tí gold wà tí silver wà làwọn náà wà ipò tí gold wà tí wa wà làwọn náà wà tábà wá fẹ́ pààrọ̀ àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé là á fi pààrọ̀ wọn déédéé òun ni à á fi pààrọ̀ àwọn nǹkan wọ̀nyí that is a fẹ́ pààrọ̀ gold àti gold ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni déédéé a fẹ́ pààrọ̀ silver àti silver ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni déédéé déédéé là á fi pààrọ̀ wọn a fẹ́ pààrọ̀ náírà àti náírà ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni déédéé láàfin parọ́ wọn ìyẹn jẹ́ májẹ̀mú kan tó bá ṣe yí pé wọ́n jọ papọ̀ níbi jínsù that is owó leléyìí owó leléyìí bíi náírà àti dọ́là nísì ìkíní kejì wọn jínsì kan ni wọ́n ìran owó ni wọ́n ṣùgbọ́n nọ́rù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n nọ́rù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ ni jínsì ọ̀tọ̀ ni nọ́rù kíláàsì kan ni wọ́n ṣùgbọ́n táìpù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n nínú kíláàsì yẹn so ìjọ owó pa náírà àti dọ́là pọ̀ ṣùgbọ́n náírà ìran kan ni àbí kálápẹ̀júwe kan náà àpèjúwe owó bẹ́ẹ̀ náà ni àwọn fẹ́ pààrọ̀ náírà àti dọ́là òun ṣe mọ́jẹ̀mú déédéé la nídìí nsìn àní mọ́jẹ̀mú tí a mọ̀ sí yadan bíyẹ̀dìn ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kábò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ tó ló jẹ́ pé ẹni tí ó bá fi lè pààrọ̀ náírà àti dọ́là nísìnyí mo ní a. Ah, aláàjì mo fẹ́ kẹ́ ẹ ṣẹ́ mi ní kémi àti kájọ pààrọ̀ náírà àti dọ́là ni wọ́n á ní dọ́là yẹn ni aláàjì ni ẹ mú dọ́là yẹn wá tó bá dalẹ̀ máa kó náírà wá fún ẹ àwọn méjì ọ sí rìbá rìbá tá a kó sí yẹn wọ́n ń pè ní rìbá ànàsíà rìbá ànàsíà ìtumọ̀ ànàsíà ò ní delay that is àtijẹ́ kí nǹkan yẹn kó pẹ́ tábàdà máa pààrọ̀ owó àtowó kò gbọ́dọ̀ sí pípẹ́ ń bẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni kódà kí ìran owó yẹn yàtọ̀ so tó bá ṣe pé ìran kan náà ni wọ́n that is irú kan náà ni wọ́n ti ń lò bẹ́ẹ̀ bíi náírà àti náírà bóyá kan tuntun ìkan kò tuntun kò really make a difference nínú ṣẹ̀ríà májẹ̀mú méjì gbọ́dọ̀ pé májẹ̀mú àkọ́kọ́ òní kò gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni kò gbọ́dọ̀ jura wọn lọ májẹ̀mú kejì òun ni wípé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́lọ́fẹ́ pé àwọn míì tán máa ń láwọn ń ṣe òde àbáwọn ń ṣe náwó kan àwọn á nídìí owó agánrán táwọn náà fi ṣe owó à ń bẹ̀ lọ́jọ́ òde so ẹni tí wọ́n á ń ṣẹ́wó fún wọn òun wà ní pé ni òun ó fún wọn ní nine hundred naira àìgbà one thousand naira lọ́wọ́ wọn wọ́n kó sí rìbá rìbá tá kó sí yẹn ni wọ́n ń pè ní rìbá alfadlu alfadlu yàní ziyada àlékún wọ́n ti gbà kọjá nǹkan tó yẹ kán gbà nítorí yẹ kán gbà nine hundred náà kó fẹ́ ni yẹ nine hundred náà ló yẹ kán gbà ẹ bọ̀ tẹ́lẹ̀ yìí tuntun yìí kò make the difference nínú sharia islam kò make the difference nínú sharia islam ṣé owó lè náírà lélẹ́yìn náà eléyìí náà déédéé ló gbọ́dọ̀ jẹ́ ló gbọ́dọ̀ jura wọn lọ so then kò sí lọ kábọ̀ so ló fi jẹ́ pé àwa tá a máa ń ṣe owó pẹ̀lú àwọn èèyàn tán máa ń ṣẹ́ wa lówó àbí àwa tá a máa ń pààrọ̀ owó tá a mú níṣẹ́ ẹ jẹ́ ká kíyèsí àárín yẹn ẹlòmíì yóò sẹ́ndì dọ́là tó fẹ́ ṣẹ́ yóò sẹ́ndì ẹ̀ sẹ́ndì tó fẹ́ bá ṣẹ́ sí náírà ẹni ò ní tètè ṣe kìíní yẹn bí a ìrọ̀lẹ́ bí a kejì náà ẹ̀ ṣe eléyìí rìbá ni rìbá tó kó sí ó kó sí rìbá an-nasi'a ó kó sí rìbá ànàsíà tó ṣe wípé ẹ̀sìn takò tó bá ṣe pé irú owó kan lówó tán tún lọ ń ṣẹ́ náà ó sí rìbá fadli wà ànàsíà ló sí that is still delay tó bá tún wà ń bẹ tí ò bá sí delay ń bẹ tó ṣe wípé owó tí ó ń ṣẹ́ ó kàn jura wọn lọ nìkan ni ó fún ní nine hundred ah, one thousand naira ó fi fún nine hundred naira padà tó jẹ́ agánrán ó kó sí ribal fadli tó bá ṣe pẹ́sẹ̀kẹsẹ̀ náà ṣe tí o bá ń ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ṣe ó kó sí ribal fadli wọ ribal nasi'a ribal fadli òun ò burú tó ribal nasi'a ribal nasi'a òun ló wọ́ọ̀sì jù sọtọ́ máa sọ̀rọ̀ nípa ribal boyo rìbá tó wà ń bi kápárọ̀ nǹkan bíkọ́sì ń tajà náà ìtumọ̀ náà nípa ń parọ̀ nǹkan tí máa fún yín lówó ńṣe tẹ fún mi lóúnjẹ àparọ nǹkan ni sòtòrẹ ẹ wọn a máa pè ní béèwù béèwù láti báàwù ọwọ́ wa ọwọ́ yìí tó ti máa ń nawọ́ mi tí wọn náà na tiẹ̀ padà tá a wájọ pààrọ̀ nǹkan wọn á la ṣe kí ni àṣẹ béèwù so tó máa sọ̀rọ̀ nípa rìbá béèwù wọn a máa sọ̀rọ̀ nípa àwọn kan sọ yìí ìṣúra kó ṣe pé ọ̀rọ̀ nípa owó ni wọ́n ń sọ tá a fẹ́ pààrọ̀ láàrin ara wa tó bá ṣe pé owó yẹn owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n náírà dọ́là a lè parọ́ bó ṣe wù wá torí ẹni sìyàn kan ní òun ta hundred dollar pé èlò hundred dollar èèyàn kan sọ lápèjúwe wípé hundred dollar o òun fẹ́ ta ní three eighty naira àyàn kan ní a ó ti wọ́n jù mi lè san ju three seventy five lọ àbí mi lè san ju three sixty lọ iye tó bá wù ló lè ta dọ́là rẹ̀ wọn náà dẹni rẹ́ẹ̀tà ti ná wọn náà ní ráìtà tí ná ẹ lè jọ parọ́ mo ṣe pókè a tó bá fi lè ta ní three sixty ó ta ní three seventy wá sọ pé a ah, ó ti jẹ rìbá ń kò jẹ rìbá torí pé ní tẹ́yìn jọ ń parọ́ kò kí ń ṣe nǹkan kan náà dọ́là ló mú wá àbí náírà ni wọ́n mú wá àbí náírà dọ́là ni wọ́n mú wá náírà ló ń fẹ́ fún ẹ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n májẹ̀mú kan gbọ́dọ̀ pé ń bẹ̀ yẹn kí ni májẹ̀mú yẹn òun ni kò gbọ́dọ̀ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ kó síríba nasi'a ẹ kó síríba nasi'a so tó bá yẹ pé ìran kan náà irú kan náà lówó yẹn irú kan náà ni náírà àti náírà ni àwa fẹ́ pààrọ̀ torí pé kan tuntun ìkan ò tuntun so a gbọ́dọ̀ rí wípé déédéé ni bákan náà gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so yíyún lórí tòwónù a ní oúnjẹ tó ṣe pé wọ́n máa ń wọ̀n bíi ráìsì bíi ẹ̀wà bíi gàrí bíi àgbàdo bíi ọkà bàbà bíi ẹ wíìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà tó bá ṣe pé oúnjẹ náà ni wọ́n ìran oúnjẹ a rẹ̀ síra wọn ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo fẹ́ fi ráìsì pààrọ̀ ẹ̀wà. E kò sí lọ kábọ̀ aláàjì mo ní ike ráìsì kan mo fẹ́ fi gbé wá lọ́dọ̀ yín ẹ gbé tó bá di ọ̀la màá gbé tọ̀dọ̀ mi wá ẹ̀ẹ́n ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà má lè fi ike ráìsì méjì ká fi gba ike ẹ̀wà kan báà láì torí pé wọn kì í ṣe irú oúnjẹ kan náà ìran oúnjẹ ni wọ́n ṣùgbọ́n wọ́n ń ṣe irú oúnjẹ kan náà a lè fi ike ráìsì kan gba ike ẹ̀wà méjì bala ìfì ṣùgbọ́n wọ́n jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kò sí lọ́kábọ̀ náà lọ́kábọ̀ yẹn ó léwu gan-an tá a máa sọ̀rọ̀ ń pa rìbá lára àwọn rìbá tó burú òun rìbá lọ́kábọ̀ ó ní agbára gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹ̀ ló kó sínú ẹ̀ lónìí tá a kà á kún àníkà kún fún sọ̀nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní azahabu bi zahab wàlfidọ̀ bi fidọ̀ ó ní taba fẹ́ pààrọ̀ góòdù pẹ̀lú góòdù àbẹ fẹ́ pààrọ̀ sílvà pẹ̀lú sílvà wàlbúrú bi búrú afẹ́ pààrọ̀ wíìtì pẹ̀lú wíìtì wàṣọ̀ìr bi ṣọ̀ìr afẹ́ pààrọ̀ ọkà bàbà pẹ̀lú ọkà bi tẹ́mùrì afẹ́ pààrọ̀ dàbídùn pẹ̀lú dàbídùn wàlmílù bi mílù afẹ́ pààrọ̀ iyọ̀ pẹ̀lú iyọ̀ nàbí sọlọ asọlámi bọ̀ jẹ́ kínní mislam bí mislim kó jẹ́ kínní déédéé ẹ fẹ́ pààrọ̀ gold pẹ̀lú gold ó gbọ́dọ̀ jẹ́ pé kínní déédéé ẹ fẹ́ pààrọ̀ ọkà bàbà pẹ̀lú ọkà bàbà déédéé a fẹ́ pààrọ̀ ráìsì pẹ̀lú ráìsì ẹ́n torí pé ìran oúnjẹ náà ni déédéé ẹ̀ ọ̀rọ̀ pé ráìsì eléyìí ráìsì àrósọ ni eléyìí ẹ ọ̀fadà ni ẹ ẹ̀wọ̀ eléyìí ẹ̀wọ̀ olóyin ni eléyìí ẹ̀wọ̀ olótu ni ẹ bá fẹ́ pààrọ̀ rẹ̀ èmi ní ẹ̀wọ̀ olótu ọlẹ́wọ̀ olóyin àwa fẹ́ pààrọ̀ ẹ̀sẹ̀ ra wọn déédéé ló gbọ́dọ̀ jẹ́ ẹ bọ̀ eléyìí dájú eléyìí lọ ẹ ẹ ṣérú oúnjẹ kan náà ni wọ́n wọ́n dẹ̀ wọ́n déédéé la gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ èyí nǹkan ẹ̀kejì ni wípé kò gbọ́dọ̀ túnṣe kínní kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ ńbẹ́ kò gbọdọ̀ sí lọ́kàbọ̀ ń bẹ̀ gbọdọ̀ pé pọ́ìntì yẹn clear so tí lọ́kàbọ̀ wá wà ń bẹ̀ wọ́n ń pè ní rìbá nàṣíà rìbá nàṣíà ni ṣùgbọ́n tá a bá fẹ́ pààrọ̀ owó tó ṣe pé nǹkan rìbá ni pẹ̀lú oúnjẹ tó náà jẹ́ nǹkan rìbá ìgbà tí wọ́n ti kí ń ṣe irú ràn rìbá kan kò sí láì fi ń bẹ́ẹ̀ òun la lè fi ra oúnjẹ láwìn lọ́dọ̀ èèyàn kára àpò ráìsì láwìn lọ́dọ̀ rẹ̀ káwá láà mú owó wá létà àkóso rìbá bẹ́ẹ̀ ni owó nǹkan rìbá ni ráìsì nǹkan rìbá ni ṣùgbọ́n wọn kì í ṣe ìran nǹkan rìbá kan náà unlike kó ṣe pé ráìsì àti ráìsì àbí ráìsì àtẹwà ráìsì àtẹwà ìran nǹkan rìbá kan náà ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe irú oúnjẹ kan náà sọ ẹnu kan tá a lè ṣe ń bí ráìsì àtẹwà òun ni pé a lè jẹ́ kán jura wọn lọ ṣùgbọ́n a gbọ́dọ̀ kó jẹ́ lọ kábọ̀ bẹ́ẹ̀ náà la lè jẹ́ kí náírà àti dọ́là kan jura wọn lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ múru náírà tó jẹ́ kí ni rìbá àbí dọ́là tó jẹ́ kí ni rìbá àwa fẹ́ fi pààrọ̀ ráìsì tóun náà jẹ́ kí ni rìbá forty five pé kí ni ìran nǹkan rìbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bílọ́ǹgì sí a lè ṣe kí ni a lè ṣe lọ kábọ̀ ń bẹ̀ a lè ṣe lọ kábọ̀ ń bẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam so ó jẹ́ ká mọ̀ ipe wa idha ikhtalafat hadhihi al-asnaf fabi'u kayfa shi'tum idha kana yadan bi yadin tó bá ṣe pé eléyìí tó jẹ́ nǹkan rìbá àti míì tó jẹ́ nǹkan rìbá tó ṣe pé ìran kan náà ni wọ́n fabi'u kayfa shi'tum ẹ lè pààrọ̀ àwọn yẹn síra wọn idha kana yadan bi yadin lópin tó bá yẹ pé kí ni kò sí lọ káàbọ̀ that is hadith anabi sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹ́ ìran kan rìbá kan náà ṣùgbọ́n wọ́n ń ṣe irú kan náà ní eléyìí ń bá wí so àmọ́ lílo hadithi náà bó lè ṣe ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ ọ̀rọ̀ àjọ ọlọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ àgbà wọlé torí pé kí ni wọ́n ní kò sí nǹkan tó jẹ́ rìbá ń bẹ wọ́n yára wọn lówó ń tòótọ́ eléyìí eléyìí lówó eléyìí eléyìí lówó gbogbo ẹni tó kọ́kọ́ kó gbogbo àwọn tó kù ya lówó ni ẹni tó kù sì kejì náà gbogbo àwọn tó kù ya lówó ni so bí wọ́n parí wọ́n ṣe parí ẹnu kí wọ́n ló jẹ́ rìbá ń bẹ̀ àwọn àfáà tí wọ́n sọ pé rìbá ó wà ń bìkínní yìí àwọn sọ fún wa pé alukọ́rùdù ibi ìran rìbá mi ta tún ìran rìbá mi ta tún lọ́nu alukọ́rùdù ká yára wa ní nǹkan ó lè má jẹ owó ká yára wa ní nǹkan nǹkan tá a máa fi ń ṣàánú yẹn ni à ń gba nǹkan lórí ẹ̀ nísìn mo ní aláàjì mo yá yín five hundred thousand yìí mo yá yín ní five hundred thousand yìí à ń gba nǹkan lórí níta bá yáyàn so alqardu káyáyàn ní nǹkan min uqudil irfaqi wal ihsan lára agirimẹ́ǹtì àbí contract tá a máa fi ń ṣàánú yẹn ni kò ń ṣe nǹkan tó ṣe pé a máa ń rí àǹfààní lórí rẹ̀ tó ṣe pé a ṣe ní májẹ̀mú so tíyẹn bá sọ fún yín sí pé aláàjì màá yá yín ní fifty thousand naira ṣùgbọ́n ẹ fi fún mi ní fifty one thousand padà a sọ pé kí ni ó ti jẹ rìbá pé tó fi jẹ rìbá tó fi jẹ rìbá òun ni pé alqard káyé àyàn ní nǹkan tá a máa fi ń ṣàmìyàn ní kò ń ṣe nǹkan tá a máa ń gbà nǹkan lórí ẹ̀ kò ń ṣe nǹkan tá a máa ń gba nǹkan lórí rẹ̀ ṣọ́rọ̀ mi yé tábà máa yáyàn ní nǹkan ipe mo yẹ o nǹkan tá a máa fi ń ṣàánú yẹn ni à ń gba nǹkan lórí rẹ̀ sọ ẹni tó ṣe yí pé ó bá lóun yáyàn ní nǹkan tó wá fẹ́ ráǹfààní ń bẹ irú èèyàn bẹ́ẹ̀ ó kó sínú rìbá so ìran rìbá mi la tún sọ yìí so àwọn àfáà máa fún wa ní píríncípù kan wọn á ní kúlù kọ́rọ̀dìn jarra naf'an fahuwa riba ẹni lóun tẹ bá yá yàn ló ṣe pé wá mú àǹfààní wá fún ẹni tó yá yàn ní nǹkan yẹn fahuwa riba riba ni ẹjọ jẹ́ ká de agbègbè tí mo sọ yẹn jáde dáadáa òun ni pé ìyá yàn ní nǹkan ó lè má jowó ìyá yàn ní nǹkan kò ṣe nǹkan tá a máa ra àǹfààní bẹ́ẹ̀ olùfà ló fi jẹ́ pé Ibn Hazm ọ̀sọ̀ nínú tíra àwọn al-Muhalla wọ́n ní wàrúbà la yajuz wàrúbà rìbá la yajuzu fil bay'i kò tọ́ níbi kátàkárà àti ṣàlàyé yìí wà sálàm àti kìnnìkan tẹ́ ń pè ní sálàm bí a tásìkò bá wà á ṣe sọ̀rọ̀ ń pa yìí illa fi sittati aṣíà àfi níbi nǹkan mẹ́fà faqat fi tamuri níbi dàbídùn wọlpọmṣi níbi wíìtì wọṣọ̀ír níbi bali òun ni ọkà bàbà bákan náà wọlmílì níbi iyọ̀ wọzáàdì wọlfitọ níbi góòdù àti fitọ àmú ẹ̀rí yẹn wá fún wa nínú hadithi tí a kà àbáwọn nǹkan tí wọ́n bá jọ mọ́rú àwọn nǹkan yẹn lásìkò tá a wà yìí ibi tá à ń lọ gangan wá ni ó ní wàhùwà fìlkọ́rọ̀dì fi kúlì ṣe rìbá tó bá di ọ̀rọ̀ pa afẹ́ yáàyàn ní nǹkan ipa afẹ́ yáàyàn ní nǹkan rìbá máa ń wá applicable níbi gbogbo nǹkan pátápátá tó bá di pa afẹ́ yáàyàn ní nǹkan ṣùgbọ́n tó bá yẹ pé níbi ọ̀rọ̀ wípé afẹ́ pààrọ̀ nǹkan ni ní ìtí a lè pè ní kátà Kara, bá a fẹ́ jọ pààrọ̀ nǹkan sọ àwọn nǹkan tí ó bá ní í ṣe pẹ̀lú owó àbò ní í ṣe pẹ̀lú oúnjẹ táwọn wọ̀n nìkan ni rìbá wa ló wọ̀ so nísìnyí tí n bá ní mo fẹ́ pààrọ̀ fóònù tí mo mú dání lápẹjù ẹ̀sìn pẹ̀lú méjì fóònù tó wà lọ́wọ́ àfa mi yìí bí àfa yìí nírú fóònù tó wà lọ́wọ́ ẹ̀ méjì èmi wá fẹ́ fún ẹ lẹ́yọ̀kan yìí ṣé mo kó sí rìbá bí mo kó sí rìbá ẹ́. Eh? mo kó sí rìbá kílé tí mo fi kó sí rìbá torí pé fóònù ò kì í ṣe kíni kò ń ṣòwò kò ń ṣe kọ́rẹ́nsì kò ń ṣe náírà kò ń ṣe dọ́là kò ń ṣe góòdù kò ń ṣe sílvà bákan náà kò ń ṣe oúnjẹ tá à ń jẹ tá à ń wọ̀n pòròpótlẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa oúnjẹ àbí nǹkan tá à ń tà nìyí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ so ó gbọ́dọ̀ jẹ́ pé kíni kí rìbá tó lè wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan bí i owó àbí kó jẹ oúnjẹ tí àwọn ṣé ọ̀rọ̀ mi yé ipe nǹkan tó ṣe pé kí ni àwọn nǹkan tí a fẹ́ pààrọ̀ tí o bá ti kí n ṣe owó tí o dẹ̀ kí n ṣe oúnjẹ tí àwọn kò sí rìbá ń bẹ náà ní àwọn àsìkò gbà kan wọn sábà máa ṣe dáadáa àwọn aṣọ tá a wọ̀ bóyá tó ti gbó àbí tá a wọ̀ máa ń lé àwọn kan máa ń lọ káàkiri tí wọ́n gbé kúlà wọ́n gbé gbogbo ẹ̀rẹ̀ wọn wá ṣe kí ni wọn ó pààrọ̀ ẹ̀ tá a máa ń pè ń pààrọ̀ nígbà yẹn ṣé tí n bá mú àwọn aṣọ tí mi ìwọ̀ mọ́ tí mo kó fún yẹn kan tó fi fún mi ní kúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá kó sí rìbá àbá torí pé aṣọ ò kì ṣe oúnjẹ kò dẹ̀ ń ṣowó kúlà tí mo gbà náà ń ṣe oúnjẹ kò ń ṣe kí ni kò ń ṣowó ṣọ̀kan ní ìsìn kó kó àpò aṣọ kan wá kó fi gba kúlà kan tó wá pí ẹ o lè ṣe ṣèyẹn kó wá sọ pé òkó torí pé ntí wọ̀ nípa nǹkan tá a máa ń pààrọ̀ òun ni oúnjẹ tá à ń jẹ tá à ń wọ̀n àti kíni àti owó tá à ń ná ṣùgbọ́n tó bá jẹ́ bí ọ̀rọ̀ káyá ni ní nǹkan ni kò ń ṣe ọ̀rọ̀ owó àtóúnjẹ nìkan eléyìí ni àfa ń sọ fún ẹ pé wàhùwà fil qardi fi kulli shay tó bá di pé à ń yáàyàn ní nǹkan gbogbo nǹkan ni rìbá wa torí pé tó bá sọ fún yàn pé mo yẹ ẹ ní kinní yìí mo yẹ ẹ ní kinní yìí ìtumọ̀ ẹ̀ pé kí ni o fẹ́ ṣe láàánú má ẹ̀spẹ́tì kékeré ẹni ẹ fún ẹ ní kankan kún o má ẹ̀spẹ́tì pé ni ó fún ẹ ní kankan kún tó bá ti ẹ̀spẹ́tì pé kó fún ẹ ní nǹkan gbà tó ya ní nǹkan òkó sí rìbá òkó sí rìbá tó bá ẹ̀spẹ́tì pé kó fún ẹ ní nǹkan ìyẹn kó sí nù torí pé tó bá ti lọ gbólùn pé mo yẹ pé mo yẹ ìtumọ̀ ẹni pé mo fẹ́ ṣàánú ẹ ni sọ afá ń tẹ̀síwájú onífàlà yahilu iqradu shay'in liyarudda ilayka aqalla aw liyuradda ilayka aqallu wala akthar kò tọ́ kéèyàn yáàyàn ní nǹkan liyuradda kí n torí kán lè bá a dá padà fún ẹ aqall ntòkèrè wala akthar wala min naw'in akhar aslan àbí nǹkan mi padà fún ẹ tó wá jẹ́ pé kí ni ọ̀rọ̀ pé mo yẹ ẹni láàkín mísìlì mọ́ akarat irú nǹkan tó yá òun ni ó dá padà fún ẹ fi náwó ní ìran rẹ̀ wọ̀míkídárìhí ní òǹdíwọ̀n rẹ̀ alama zakarna fi kitab alqarj gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé nígbà tá à ń sọ̀rọ̀ nípa alqarj náà ẹ jẹ́ n béèrè question yìí airtime airtime sọ̀rọ̀ mi ti yé náà wọ́n máa ń sọ yìí pé airtime ṣé mo lè pààrọ̀ airtime pẹ̀lú airtime ìgbà tí mo bá ra airtime tí mo ra airtime mi ì ní mọ́ mo wá bá wọn network yẹn mo bá wọn sọ̀rọ̀ àwọn á ní airtime tó wọ́ọ̀tì four fifty ẹ tí mo sọ airtime tó wọ́ọ̀tì four fifty ìgbà tí mo padà tún wá ra airtime later wọ́n padà wá ṣe kí ni tí mo fowó mi ra airtime wọ́n padà wá já airtime tó wọ́ ti five hundred naira ṣé rìbá ni àbí ń ṣe rìbá ni taba ní rìbá ni ẹja ṣàlàyé bó jẹ́ rìbá ẹni tó bá sọ pé rìbá ni wọ́n bá ṣàlàyé ẹ̀ ẹni tó bá sọ pé kò ń ṣe rìbá náà kó bá ṣàlàyé ẹ̀ na ok rìbá ni plate of jẹ́ rìbá airtime sí airtime ṣé owó ni airtime ok afa sọ pé rìbá ni torí gbogbo nǹkan tó bá ti ń yáàyàn òun ni rìbá máa wọ̀ good ẹ good gbogbo nǹkan tó bá ti yáàyàn tàbá yáàyàn ní nǹkan rìbá lè wọ̀ so ó yá mi ní airtime ó ti ní sìn ó dẹ̀ ṣe kí ni ó fẹ́ gba ó fẹ́ gba airtime ẹ̀ padà ó wá gbà kọjá iye tó yá mi rìbá ni àbí òun ṣe rìbá rìbá ni na mẹ́tọ́ wá sọ pé kò ń ṣe rìbá kó náà sọ tiẹ̀ nam wọn ni wọn rajà kò tètè sanwó owó sáfìsì ni wọn gbà nam kí n bá wọn pùtì ẹ dáadáa that is wọn pààrọ̀ airtime pẹ̀lú airtime ni torí pé ẹnìyẹn kò ń ṣe owó kò fún wọn lówó ìgbà tó béèrè lọ́wọ́ ó béèrè kí ni airtime lọ́wọ́ wọn àyẹ̀bẹ̀kọ ìgbà tí wọ́n dẹ̀ gbà padà lọ́wọ́ ẹ̀ wọn gbowó lọ́wọ́ rẹ̀ kí náà gbà lọ́wọ́ ẹ̀ airtime that is ó ra credit card mi lọ́wọ́ ó fowó ra credit card mi ìgbà tó wá lóòdù ẹ̀ tán àbí wọ́n bá convert ẹ̀ di airtime wọ́n wá lọ síbẹ̀ wọ́n wá yọ airtime tí wọ́n fún wọ́n wá yọ kọjá nǹkan tán fún wọ́n tajà kọ́ ẹ̀ ní àbí wọ́n pààrọ̀ ni ẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni na airtime ò kì í ṣe nǹkan rìbá ṣáájọ agree àbí torí pé kò ń ṣòwò kò dẹ̀ kì í ṣe kò ń ṣòwò torí pé mi ì lè sọ pé mo ní credit lórí fóònù mi sì fún wa lọ sí ọ̀dọ̀ yóò ní búrẹ́dì kò ní ẹ fún mi búrẹ́dì kìíní bẹ́ẹ̀ ìgbà tó wá tí wọ́n fún mi tán mo á ní òkè ẹ jẹ́ n sẹ́ndì yín ni that is airtime pé mo ní airtime airtel kí n sẹ́ndì ẹ̀ sí yín ìyá máa bèèrè lọ́yìn pé ah, àfà ṣé mo tó ṣe yín ṣá ìgbà ó ní kírẹ́dìtì airtel airtime airtel di owó nàìjíríà àbówó amẹ́ríkà so airtime ò kì í ṣe kò ń ṣòwò ó ti ẹ́ nísìn sábìsì kan nígbà tá a ra kóòkì tá a ra fanta ni bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ẹni tó sọ wípé rìbá ni orí sọ tí ó fàtà nìyẹn fi rí sọ òun ni pé àwọn tí wọ́n ń ṣe kinní yẹn gangan fúnra wọn ìtàn gbé wa ni pé kí ni bóró bóró náà lò síbẹ̀ ìtàn fi kó bára wọn nù ṣọ́dọ̀ mi yàgbé wọ́n ní kí ni àwọn fẹ́ lẹ́ǹdì àwọn fẹ́ lẹ́ǹdì ẹni wọn náà ló fẹ́ bóró so tó bá dẹ̀ jẹ́ pé kí ni alqardu min uqudil irfaq kádẹ̀ bóró nǹkan àbí ká yẹn ní kan lára nǹkan tá a máa ń ṣe kí ni tá a máa fi ń ṣàánú yẹn ni à ń gba à ń ránfààní kankan lórí ẹ̀ka stipulate àǹfààní kankan bẹ́ẹ̀ torí gbólóhùn tí wọ́n lò yẹn pé àwọn lẹ́ǹdì yín àbí ẹ bóró lọ́dọ̀ àwọn ó sọ kíní ẹ̀ rí kíní ó sọ di rìbá àdẹ̀sọ́ fún wa pé rìbá nípa ọ̀rọ̀ káyá ni ní nǹkan kò ń ṣe ọ̀rọ̀ owó àti oúnjẹ nìkan ló mọ lórí ẹ̀ gbogbo nǹkan pátá ni so ọ̀nà tó lè fi tún kíní yẹn ṣe tí òfin ní jẹ́ rìbá oníkan sọ wípé àwọn ṣe kí ni àwọn tà á fún ẹ láwìn ni ọ̀rọ̀ mi ò yé àwọn tà fún ẹ láwìn so ìyẹn ni tọ́wọ́ sọ pé ó tà á láwìn a máa béèrè pé bọ́tẹ́nì yẹn bá máa kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ ní ẹni ṣe kí ni ní àdá padà á wà sọ pé kí ni kò ń ṣe rìbá item ní airtime ṣe ọ̀rọ̀ mi yà mí kò ń ṣe rìbá item torí pé kò ń ṣe oúnjẹ kò rẹ̀ kì í ṣe kí ni kò ń ṣòwò so kò ń ṣe rìbá ẹtẹm ní ẹtẹm ọ̀nà tá a máa fi clear nìyẹn torílẹ̀ yìí àwọn èèyàn máa béèrè dáadáa ẹlòmíràn ní ṣé a lè ṣe kínní yẹn àbá a lè ṣe a lè ṣe tá a bá yọ gbólóhùn bóró yẹn kúrò ń bẹ̀ tá a sọ di pé kínní wọ́n tà fún wa láwìn kí ẹ̀kan wá fẹ́ mú wọn pé ah but ó yẹ kí ó jẹ́ yádàbí ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ ni à ní kínní ẹtẹm ò kí ń ṣe rìbá ẹtẹm kò ń ṣòwò bẹ́ẹ̀ ni kò ń ṣe oúnjẹ so pòròpín ẹ clear so tàbá fẹ́ yáàyàn ní nǹkan anything tó bá fẹ́ yáàyàn kódà kó má jẹ́ lára àwọn rìbá wíyá àti ó gbọ́dọ̀ rí pé kí n kò fẹ́ ṣàánú ẹni yẹn sọ ẹ jẹ́ ká padà síbi ọ̀dọ̀ alájọ àwọn tó ń jọ kóra wọn jọ tí wọ́n ní àwọn ń yára àwọn ní owó ẹni gbogbo wọn kò lórí pé kí ni ẹni tó dá ti oṣù yìí tó dá oṣù tó ń bọ̀ tó dá ètò tẹ̀lé ẹ́ ó ń yẹ ẹni tó kó ó ń yá lówó ni ẹnu àgbogbo àwọn àfa kò lórí yẹn ṣùgbọ́n ṣé ifo yíya yẹn ṣé rìbá wà ń bẹ ẹ jẹ́ ká jọ wò ṣé rìbá wà ń bẹ àbí òsì rìbá ń bẹ àwọn tí wọ́n ní kò sí rìbá ń bẹ wọ́n ní fine ẹ ó yá lówó ṣàǹfààní ẹ so ó sì máa yóhun náà lówó fún náà máa ṣe àǹfààní àǹfààní yẹn ní tó wà fún àwọn méjèèjì ni kò dẹ̀ sí àlékún kan ń bẹ iye tó kó kalẹ̀ náà ló gbà so tọ́wọ́ sọ pé òkè àǹfààní tó rí owó yẹn lò nígbà tán kó fún ẹnì kejì náà máa padà rówó yẹn nígbà tó bá kó fún náà kò sí pé kíní kejì wọn yóò gbà kọjá ayé tí ó kó kalẹ̀ so kò sí kíní ọ̀rọ̀ kúlù kọ́dín jọ́ra náà fàn fọwọ́ rìbá kò ṣẹlẹ̀ ń bẹ̀ pé gbogbo nta bá yí àyàn tó mú àǹfààní wá ìpókè ìpè kíní fọwọ́ rìbá rìbá ni a lè lò ń bẹ̀ yẹn torí pé àǹfààní tí ó mú wá àǹfààní tí èèyàn ò lè ṣe kó má rí ni kò rẹ̀ ń ṣe pé èèyàn nìkan ló wà fún ó wà fún ẹnì kejì náà so kò sí àlékún kankan lórí ẹ ṣùgbọ́n àwọn tó sọ yìí pé a lè ṣe wọ́n ló mú àǹfààní wá torí pé àǹfààní yẹn òun ni wípé akridni ukredik akridni ukredik au aslifni uslifik yá mi lówó kémi náà lè bá yẹ lówó adẹ̀sọ́ fún wa pé táwa sọ pé kí ni mo fẹ́ yẹ lówó mi gbọ́dọ̀ mọ ẹ̀spẹ́tì àǹfààní tó máa jẹ́ bí àlékún lápèjúwe ìsìn ẹlòmíì tó wá fẹ́ yáàyàn mo kàn ń lo owó ni o àtọ̀kùn tó wá jẹ́ pé yíyáàyàn ní nǹkan ni ó kó sí gbogbo nǹkan ló kó sábẹ́ kò ń ṣe owó nìkan ṣùgbọ́n ẹlòmíì afẹ́ yáàyàn ló ń gbà míì a ní òun yẹ lówó yìí mo fẹ́ ṣe àánú ẹ̀ ṣùgbọ́n tó bá dá padà iye tó bá wá láti inú ẹ̀ tó wá láti inú ẹ̀ mi sọ yìí kan fún ẹ̀ iye tó bá wá láti inú ẹ̀ kò fi kún ẹ pé àwọn abẹ́rẹ́ ti ń dúpẹ́ ah, alájẹ ṣe ah, ọlọ́run aṣọ amẹ́ ó ti kó sí rìbá o iye tó wá láti inú ẹ kò fi kún rárá kò gbọ́dọ̀ fi nǹkan kan kún tẹ́jọ ní àdéhùn lórí ẹ̀ torí pẹ̀jọ ládéhùn pé yóò fi nǹkan kan kún ṣùgbọ́n tó máa fi kún sí ni ẹ̀ẹ́dọ́ mọ̀ ṣọ́rọ̀ mi yé so àwọn àfáàmọ̀ pé kìnnìkan ní akérèdìní òkèrèdìkì yá mi lówó kémi náà lè yẹ tó wá yá mi mi náà yẹ so gbogbo wọn gbà pé kí ni rìbá ni yìí ń kó dá ṣùgbọ́n ṣé eléyìí tajọ́ ṣe ń sìn ṣé àkírídì ní òkírídì kìlá máa pé ni wọ́n ní àwọn kan ní ẹ òun náà ni eléyìí position Sheikh Salih Al-Fawzan hafizahullah ta'ala àwọn míì dẹ̀ ní ọ̀gọ̀rọ̀ àwọn afa ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní kò kù sábẹ́ torí pé àárí àlékún kankan tí orílẹ̀ jáde látàrẹ̀ ìtafẹ́sọ pàǹfààní ni ó ṣẹlẹ̀ sí ẹnì yìí náà àwọn àfiwé kìíní kan tó ń pè ní suftaja ní àsìkò tipẹ́tipẹ́ kí là ń pè ní suftaja òun náà ni wípé mo ní owó lọ́wọ́ ní ìlú èkó lápèjúwe so wọ́n pàdé èèyàn kan tó ṣe pé àsìn òun lé èkó yẹn bọ̀tòṣogbo lòún gbé ń tiẹ̀ òun gbé. Òṣogbo but ó wá sí Èkó èmi náà wá fẹ́ wá sí Òṣogbo ṣùgbọ́n mo wá ń bẹ̀rù wípé tí n bá gbé owó yẹn dání olè lè gbà á lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun tó wá sí Èkó ó ní ó nídìí owó urgently láti ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ tí nǹkan yẹn já wa but ó ní owó lọ́ṣogbo ṣùgbọ́n kò ní owó ní Èkó èmi dẹ̀ ń bẹ ní Èkó èmi náà fẹ́ wá ṣòṣogbo ní tó ṣe pé owó mi bó mo ṣe fẹ́ gbé ní ìmọ̀ ṣé mo lè gbé owó yẹn fẹ́ni tí àjọ pàdé yẹn ipe kó ń lò ó so that èmi àti ẹ̀ ó jọ rìn òun náà rìn wá padà sí Òṣogbo èmi náà rìn wá padà Òṣogbo lẹ́yìn tí ò gbowó dání so that àwọn olè ò ní gbà lọ́nà so that wá dé Òṣogbo yóò wá padà ṣe kíni yóò wá padà fún mi ní owó tí ó ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn so sùfàjà náà ń pelé yìí so wọn a máa ṣe lásìkò àwọn sàhábà radwanullahi alaihim sọwọn àfa wọn ní eléyìí ó jọra wọn ẹni tó ń sìn ó bẹnẹfìtì pẹ̀lú pé kí ni owó rẹ̀ ewu ọ̀nà báwọn olè lè gbà lọ́wọ́ rẹ̀ nìyí ìyẹn kúrò ń bẹ̀ fóun tọ́hún yẹn náà ṣe àǹfààní pẹ̀lú owó yẹn pẹ̀lú pé kí ni ó fi ra ó fi ṣàwọn nǹkan tó fẹ́ ṣe níbi tó wà sọ the same thing náà ni àjọ tá à ń sọ yìí a lè fi ṣe abẹ́ ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ wà aláwọ̀ àlàm èyí pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lórí ẹni pé kò sí nǹkan tó burú níbi àjọ tá à ṣe yẹn àjọ tá ṣe yìí níta ṣe fún ni pé àjọ ń gba owó jọ àdẹ̀ǹpo fún èèyàn kan nínú lọ lò ó fún nǹkan tó láti lò ó fún a sọ pé nǹkan báyìí lò ó fún o ní tó wù láti lò ó fún ṣùgbọ́n tó ni pé kí ni àjọ ń ṣe àjọ papọ̀ kálukú dẹ̀ kó Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn ní àwọn ní ìbẹ̀rù kan pa kíní yẹn kíní ìbẹ̀rù náà wọ́n ní ẹlòmíì lè gbé já kó má fẹ́ dá mọ́ nǹkan yìí dẹ̀ ní yóò padà bí ìjà láàrin àwọn èèyàn ni sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa ni àwa náà mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ àwọn dájọ́ tó ṣe pé ẹlòmíì ó gbé já ńgbà tó gbọ́ owó olówó tán tó túmọ̀ sí pé iye tó dá ó ti gbà kọjá iye tó dá ó gbà kọjá nǹkan tó dá ẹni tó dẹ̀ gbà kọjá iye tó dá ni táwọn tí ó dá fún o láwọn bùn ó ṣe kíni ó ṣe jàǹbá fún àwọn èèyàn nìyẹn ṣùgbọ́n ní eré abẹ́ làwọn òbí sọ pé kíní yìí ò dá ṣùgbọ́n táwọn lè ráàrin yẹn túnṣe àwọn náà ní àwọn orí nǹkan tí ó burú ń bẹ ní ṣókí kò sí nǹkan tó burú ń bí kíni ìpè àjọ ń dá àjọ láàrin ara wa náà ká tó lọ síbẹ̀ yẹn onírú kan tá a máa ń ṣe náà tí a máa ń pè ní àjọ nísìn èèyàn kan ó gbé rẹ̀ kalẹ̀ ó ló ń gbàjọ lọ́wọ́ àwọn èèyàn káàkiri sọ̀rọ̀ mi yàbí òye ó gbé rẹ̀ kalẹ̀ ó ń gba àjọ àjọ tó ń gbà yẹn aláǹda owó sí ọwọ́ rẹ̀ jama iṣẹ́ tí ó ń ṣe yẹn àti ìtawà ń ṣe ṣé à ń rí ìdá owó sọ́wọ́ ẹ̀ ní àbáyálówó ke anda owó sọ́wọ́ ẹ̀ that is owó ni àbí à ń yá a lówó náà àwọn kan sọ pé à ń tọ́jú owó sọ́wọ́ ni náà ẹni tá a bá ń owó sí nínú ni nísìnyí mo ní ẹgbà aláàjì ẹ bá ń owó yìí ẹ bá ń nǹkan yìí kò ní ráìtì àti ni tó bá fi lè ná nǹkan yẹn pẹ̀lú ìyọ̀ǹda mi àti àmọ̀sí mi ó ti kúrò ní kíni ó ti kúrò ní pé àtọ́jú ẹ̀ ó ti bọ́ sí ti àmọ̀ sí kọ́rọ̀t ṣe ọ̀rọ̀ mi yé tí má ní ẹ bá ń tọ́jú nǹkan yìí tẹ́ni ẹ bá wà lọ yọ ọ́nbẹ̀ tó na ó ṣe kíni ó jàǹbá àdéhùn yìí ó jàǹbá àmánà kò ní rẹ́ẹ̀tì àti iye ọbọ̀ tí léwu kó mọ́ ń bẹ̀ ṣùgbọ́n tí n bá yọ̀ǹda fún pé kó na ẹ́ ó ti kúrò ní ipe mo tọ́jú nǹkan pamọ́ tó yẹ ló pé nínú Islam ọ̀tọ̀ ni wàdíà ọ̀tọ̀ ni kọ́rùjù tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni wàdíà trust nìyẹn ẹni tó máa fi trust sí lọ́wọ́ oníráìtì àti nankan kan bẹ̀ àti yọ̀kan kan bẹ̀ ẹni tó bá máa ń keep trust wọn wà ní amin ni ẹni tó ṣe pé bẹ́ẹ̀ ṣe gbé nǹkan fún náà ni ó ṣe gbé padà fún ṣùgbọ́n tó bá ṣe pé ayọ̀ǹda fún wípé ó lè ná nǹkan tá a fi sọ̀rọ̀ ẹ̀ ní à nípìn wà bí àmọ́ ó ti di kíni ó ti di kọ́rọ̀t sọ ló fi jẹ́ pé ìkan náà àwọn sahaba radwanullahi alayhim az-Zubayr bin Awwam téèyàn bá wá ba ipe òun fẹ́ tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ á ní yá mi kí ló bá tó sọ pé ń yá mi àwọn afá àmọ́ sọ fún wa wọ́n ní yadul muda'i yadu amana ẹni tẹ́ tọ́jú nǹkan pamọ́ sí amana ni tí kankan bá ṣẹlẹ̀ sí nǹkan yẹn tẹ́ẹ̀dẹ̀ rẹ́ rí i pé kí ni òun ni ó ná gẹ̀rẹ̀ tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ àbóhun ló ṣe jàǹbá yẹn ẹ sọ pé kí ni inna lillahi wa inna ilayhi raji'un ẹ ní kí ni qadarullah wa ma sha'a fa'al kò ṣe pé aláàjì bó làjọ abẹ́ ṣe kí ni ẹ̀ sìn ẹ́ ó ti mú tọ́jú pamọ́ sáwọn olè wá gbà lọ́wọ́ yẹn ṣé ó tọ́jú ẹ̀ ó tọ́jú ẹ̀ pamọ́ sí lọ́wọ́ o lè dẹ́gbàá o lè rẹ́ẹ̀dì kó wà negligent ni qadarullah ma sha'a fa'al bí tó parí sínú torí pé yadu rẹ̀ ni yadu amana ẹ̀sìn ní kò gbọ́dọ̀ ṣàǹfààní bí nǹkan yẹn ó bẹ tọ́jú ẹ̀ ni sotí kan wá ṣẹlẹ̀ ní àdánwò kan sí nǹkan yẹn ó ṣe kí ni ó ní qadarullah ma sha'a ó ń ṣe pé ah ẹ máa san padà ni o jama owó tó ní kí baba alájọ kó bẹ tọ́jú pamọ́ títí bàbá alájọ wa sọ pé wọ́n rọ́ọ̀bù òun lọ́nà ṣé o ní kọ́dọ̀rù lọ́wọ́ mọ̀ ṣáà fáàlì àbí wàá rí owó ah, aláṣẹ owó yẹn kọ́ báyìí sí àti bàbá alájọ àti báǹkì nǹkan kan láwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ni ẹ̀yàfi ní agbègbè bóyá kan gba rìbá ìkejì lè má gba rìbá ṣùgbọ́n ọ̀rọ̀ pé mo tọ́jú owó sí báǹkì owó tó tọ́jú sí báǹkì ó tọ́jú owó sí báǹkì ó yá báǹkì lówó ni àtẹ̀kí fulfiqi nínú islam ó nìyẹn owó tó kó sí báǹkì ó yá báǹkì lówó ni kí ló fàlà sọ pé yá báǹkì lówó bó ṣe kó yẹn dé báǹkì ni báǹkì náà ti ń kó fún ẹlòmíì ṣé owó tó tọ́jú sí yàn lọ́wọ́ yẹ kó kó fẹ́ lómi owó tí ó tọ́jú sí báǹkì àbò kó fún bàbá alájọ ó yá àwọn méjì lówó ni ebi jẹ́ pé àwọn méjì owó ẹ̀ mọ́ ṣe gbà á àwọn náà ti ṣe kí ni wọ́n ti kó fún ẹlòmíì tó ló jẹ́ pé kọ́rùtù ni tó ń ṣẹlẹ̀ ayá bàbá alájọ lówó ni adẹ̀yà báǹkì náà ní owó àwọn ẹni wọ́n sọ pé ẹ but bàbá alájọ máa tún gbowó lọ́ọ̀ mi báǹkì gbowó lọ́ọ̀ mi lápèjúwe ká ní pé current kìíní lè yàn operate àwọn afa ọ̀gọ̀rọ̀ ní kò sí nǹkan tó burú ń bẹ̀ lè yáyàn ní hundred thousand naira kó ṣe kí ni kó gba ninety nine thousand padà tí o bá ti ń ṣe pé wọ́n ló jèrè òun ló ṣe kí ni wọ wọ ló lùzì ni òun òun wọ kọ́ ló jèrè kò sí nǹkan tó burú mbẹ sókè la fẹ́ ló ń gbélé òní pé baba alájọ àbí báńkì tá n kó sí àtọ́jú owó pamọ́ sí wọn lọ́wọ́ ìta ń ṣe nípa ń ya wọn lówó làwọn náà fi ń lo owó yẹn gbọ́dọ̀ ṣe wọ́n lówó yẹn tí kankan bá ṣẹlẹ̀ sí owó yẹn ní a lè ṣe kí ni bàbá ń gbowó mi o ẹ ti rí yàtọ̀ rẹ̀ tó bá ṣe pé tọ́jú ẹ̀ pamọ́ sí lọ́wọ́ ni kò ní right àti lò táburú kan bá ṣẹlẹ̀ táàdẹ̀ rẹ evidence pé òun ló ṣe jàǹbá agbàfọlọ́run ni ṣùgbọ́n tó bá ṣe pé aya ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ó jẹ wá lówó ni yóò sanwó wa mo rò pé méjèèjì clear so káyà lọ síbẹ̀ yẹn àjọ bàbá alájọ ó ti ń sì tán patronize à ń ya lówó ni kò dẹ̀ sí nǹkan tó burú mi pé kí ni kí a fún ẹni tá a tún yá lówó ká tún fún un lówó tòun ló fi jẹ́ wípé àwa lè fún báǹkì lówó bọ̀ tí báǹkì bá fún wa lówó nì wọ́n á ní kí ni rìbá ni torí pé ẹni tí a yá lówó òun ló ń fún wa lówó tí ò bá sáwa ni kò sí báǹkì tí gbogbo ò bá lọ kówó sí báǹkì ni ṣé báǹkì á ọ̀pẹ́rẹ́tì ni ó lè ọ̀pẹ́rẹ́tì sọ là ń yá báǹkì lówó owó táwa yá báǹkì lówó náà tí wọ́n fi ń yá. Ya ẹlòmíì sòkòjẹ́ bí yẹn ṣe jẹ́ so ọ̀rọ̀ alájẹsẹ́kù gbẹ̀ǹkálukú ṣe ń ọ̀pẹ́rẹ́tì ẹ̀ lè yàtọ̀ síra wọn a ní láti mọ àwọn májẹ̀mú wo náà fi ń ọ̀pẹ́rẹ́tì kánípẹ́ alájẹsẹ́kù tí wọ́n ń ṣe irú àjọba yìí ni kò ní àwọn májẹ̀mú míì tán ṣe a ní àwọn afáàdúró lórí pé kò sí nǹkan tó burú ń bẹ̀ jẹ̀mìíyà tààwìníyà ẹgbẹ́ tó ṣe pọ́n rara wọn lọ́wọ́ ni wọ́n gbowó jọ láàrin ara wọn wọ́n fi yé èèyàn kan kò sí nǹkan tó burú ń bẹ̀. ṣùgbọ́n gbà míì wọ́n tún máa ń gbé àwọn májẹ̀mú ní ìkalẹ̀ májẹ̀mú yẹn la ní láti wò torí pé májẹ̀mú mi tán gbé kalẹ̀ ìmí ìrìbá wà ń ìmí nǹkan tí wọ́n ń pè ní gáràrù wà ń àti gbọ́ rìbá yé aṣọ ń pa riba kurud ó tún ní ìtànpẹ̀ ní riba duyun riba duyun òun ni wípé mo yáàyàn lówó ẹni yẹn ó ti jẹ mí lówó already bí a mo ta nǹkan fún ni ó ti yẹ nísìn bí a mo ta nǹkan fún ẹni yẹn àbí mo yá lówó ó ṣáà ti jẹ mí lówó ṣá mi gbọ́dọ̀ sọ yí pé kó fi kún iye tó tí mo yá yẹn nísìnyí mo tajà fún yàn nísìnyí mo ta fún twenty thousand àsìkò tó yẹ kó sanwó fún mi wá tó kò ró yẹn san mo á sọ pé ìmà ń tẹkọ̀díyà wọ́n ìmà ń tòrìbìyà ṣé o sanwó mi àbí kí n fún ẹ lásìkò sí màá dẹ á di more money eléyìí àwọn báńkì a máa ṣe àwọn nǹkan mi bẹ́ẹ̀ ni so ó ní ìkankan tó máa ń pè ní ah, debt rescheduling ni that is ẹni tí ó tí ó jẹ báǹkì lówó so wọ́n wá sọ pé wọ́n fẹ́ reschedule debt yẹn wọ́n á tún fún un lásìkò díẹ̀ sí i kò wọ́n á fi kún owó yẹn eléyìí rìbá tí rìbá táwọn ará jàhílíyà tán máa ń ṣe gangan jùlọ lélẹ́yìí ìgbà tí ayé sọ̀kalẹ̀ pé yá ayọ̀ lẹ́rìí náà àmọ́nù látàkùlù rìbá àbọ̀ àfọ̀nmùdọ̀ àfà nítorí wá àdírẹ́sì nípìnlẹ̀ gangan nìyí onípẹ́ni tó jẹ wọ́n lówó ẹni ò wá rí owó yẹn san fún wa ní ẹ ìgbà tó ti rí sánsìn àfún ẹ lásìkò ṣùgbọ́n àfikún owó yẹn eléyìí ni wọ́n ń pè ní rìbá jahiliya táwọn ará jahiliya tán máa ń ṣe gan so eléyìí nǹkan tó jẹ́ ìwọ̀ náà ni náà tá bá padà síbi alájẹsẹ́kù wọ́n ń yára wọn lówó lápẹjù wọn lè ní àwọn jọ ń dó yẹn ṣùgbọ́n wọ́n ṣe ń da owó yẹn kò ń ṣe pé yẹn kó kó lóṣù yìí kọ́ lápẹjù yẹn ni o ẹni tí ó bá ní ìdì ni wọ́n yá ẹ́n nísìnyí àjọ ń gbọ́ owó ìjọ à ń gbà àjọ ṣùgbọ́n ó tà ń gbàjọ yìí téèyàn kan ni wọ́n bá ti ṣe kínní tó bá wá notify wa pé òun nídìí owó àáyá lówó tá a gbàjọ láàrin ara wa ṣùgbọ́n mo sọ pé kínní a fi èlé kún ṣe ọ̀rọ̀ mi yàbí òye wọ́n á fi èlé kún á lè ṣàlàyé fún wa pé kullu qardin jarra naf'an fa huwa riba gbogbo tá a bá yáyàn tó mú àǹfààní wá fẹ́ ni tí ó yáàyàn lówó rìbá ni àǹfààní tá à ń sọ ní àǹfààní al-manfa'atul mashruta àǹfààní tá a ṣe mọ́jẹ̀mú àbí yìí tó ṣe wípé àṣọ lẹ́nu ṣùgbọ́n a ti mọ̀ ní pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni èèyàn ti mọ̀ láwùjọ téèyàn ń gbé pé taba ti yáyàn lówó máa ń fi nǹkan kún sọ̀wọ́n afá sọ fún wa pé al-ma'ruf 'urfan kal-mashruti shartan ní tá a bá ti mọ̀ láàrin ara pé bá ṣe máa ń ṣe é nu bí ìgbà tó ṣe pé níta ti ṣe ní májẹ̀mú láàrin ara wa ni so rìbá ni sáwọn agbẹ́ alájẹsẹ́kù mi wọ́n máa gbowó jọ láàrin ara wọn ṣùgbọ́n máa yẹ ṣé òní wípé ẹni tó bá ní ìdìrànlọ́wọ́ láàrin àwọn tó fẹ́ yá owó àwọn á yá lówó tí ó bá dáwọ́ yẹn padà ni yóò fi iye báyìí kún so rìbá ni so irú nǹkan tó lè sọ jàmíyà tààwùníyà ẹgbẹ́ alájẹsẹ́kù tó lè sọ di haramu lélẹ́yìí torí pé kí ni rìbá wà ń bẹ́ẹ̀ torí pé rìbá wà ń bẹ ìgbà míì dẹ̀ ni àwọn míì ò sọ fún wa yìí pé owó tó ń dá yìí ó kọ́kọ́ dá owó oṣù mẹ́fà náà tó bá fẹ́ join wa ó dá owó oṣù mẹ́fà ó wà ní tí ìbéèrè kó fẹ́ yá owó until after oṣù mẹ́fà ìbéèrè ni wípé owó tí mo dá yẹn fún oṣù mẹ́fà yẹn kí lè bẹ́ẹ̀ fi ṣe tó wá ṣe wípé ẹ fẹ́ fi mọ commitment mi ni ok bá láìsí tí mo gbà lérò pẹ̀lú pé ẹ fẹ́ fi mọ commitment that is ẹ gbowó yẹn lọ́wọ́ mi bẹ́ẹ̀ ẹ dẹ̀ tọ́jú ẹ pamọ́ ẹ tilẹ̀kùn mọ́ bá láìsí ẹ́ ṣùgbọ́n kó ṣe pé bẹ́ẹ̀ ṣe gbowó yẹn lọ́wọ́ mi ẹ ti invest yẹn síbi nǹkan mi bóyá ẹ ní business mi tẹ̀ dálẹ̀ pẹ̀lú ẹgbẹ́ yẹn àbí ẹni nǹkan míì tẹ̀ ń ṣe náà bí ẹ sọ́nà méjì ẹ ti invest ẹ síbẹ̀ èyí ń rìbá ni sọ̀rọ̀ mi ti yé rìbá ni ọ̀nà olófi jẹ́ rìbá táwọn ilé ṣàlàyé fún wa táwọn ilé sọ fún wa reason tó fi jẹ́ rìbá ok jazakumullahu khairan owó tán ní kó san owó oṣù mẹ́fà tán gbà lọ́wọ́ ẹ̀ yẹn owó yẹn wọ́n invest ẹ̀ sí business yóò dẹ̀ mérè wá fún wọn so owó tóun bá dẹ̀ padà yá lọ́wọ́ wọn yẹn ìgbà tó má sọ pé ó wà qualify láti yáwó ń sìn yóò san dédé iye owó tí ó yá padà àwọn dẹ̀ ti rí èrè níbi owó tó kọ́ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n invest ṣó clear àbí ó ẹ́ so n tó fi jẹ́ rìbá nìyẹn so n tí wọ́n lè fi níbi free òní pé ṣùgbọ́n owó tó ń gbà lọ́wọ́ rẹ̀ yẹn ni wọ́n invest yẹ oníkìní kan tí àwọn oníkìní máa ń pè ní amishul jediya oní commitment fee ngbà míì ẹ lè fẹ́ sọ pé kéèyàn kan kó bá yín ra nǹkan pé tó bá rà ẹ máa rà lọ́wọ́ rẹ̀ ẹ sọ pé ah, ẹ ra mọ́tò yẹn tẹ bá rà máa rà lọ́wọ́ yín ẹni wá wò pé ẹ hmm, ra mọ́tò wà rà lọ́wọ́ mi tó bá wà rà ńkọ́ ọ wá ní òkè ẹ yà twenty percent commitment commitment fee that is owó gbogbo nǹkan yẹn sọ twenty percent yẹ kalẹ̀ ó jẹ́ kí ni commitment fee wọn a máa pè ní hamishu jediya kí lè mọ̀ pé serious owó yẹn tó bá gbà á lọ́wọ́ rẹ̀ tó gbà á lọ́wọ́ ẹnìyẹn kò ní right àti ná o kò ní right àti ṣe kíni àti ná yóò kàn gbà dání bẹ́ẹ̀ yóò wá lọ rajà yẹn tó bá wá rà tán wọ́n á ṣe wá ṣe kíni wọ́n á dúnadúrà lẹ́yìn gbà yẹn owó tó wá kó sínú kí ló fẹ́ fowó yìí ṣe ṣé kí n fi ṣe páàtì ọjà yẹn àbí bóyá ṣùgbọ́n kó wá ní òun ti mú òun ti dà sápò bẹ́ẹ̀ kò bá mu torí pé nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn láàrin àwọn méjèèjì ipe bá mi rà á màá rà á lọ́wọ́ ẹ promise ni kò wà binding kò wà binding ó promise ẹ ni kò ń ṣọ̀ràn yẹn tó bá gbé e dé tí ò bá padà rà á mọ́ torí tí mo rẹ̀ fi ra kíní nǹkan kan mọ́ra ah, kò lè rí bí gbé e gbà nínú ṣẹ̀ríà ẹnìyẹn ní tó ṣe òdáńtò pẹ̀lú pé ní kókó rà ṣùgbọ́n bóun ni wàá ṣe dájọ́ ṣé wọn á fọ́ọ̀sì pé kóra ni wọn ò ní fọ́ọ̀sì kóra torí pé gbàtọ́jọ́ ládéhùn yẹn ni kò sọ́jà ńlẹ̀ nígbà yẹn kò sí ọjà ńlẹ̀ òun náà dẹ̀ kó gbogbo owó fún tí wọ́n ń pe kinní kan ní bẹ́ẹ̀ usalam bẹ́ẹ̀ usalam òun ni wípé kò sọ́jà ńlẹ̀ mo wá kó owó fún ẹni tó ń tajà ó ti ń sìn òun sì fi ṣàǹfààní sìn ṣùgbọ́n reduce owó fún mi tó wá di àsìkò tọ́jà dé nìyí yóò gbé ọjà yẹn wá fún mi ní àsìkò tí abájọ agri bẹ́ẹ̀ usalamu yẹn owó wà ṣùgbọ́n kò sọjà ńlẹ̀ ẹni tó ń tajà ó wá gbowó lọ́wọ́ mi láti lè mú ọjà yẹn wá létà báàlà ìfì ṣùgbọ́n ni pé ó gbọ́dọ̀ gbogbo owó pé wọ́n gbogbo owó ló gbọ́dọ̀ kó kalẹ̀ wá kó kalẹ̀ tó ọjà yẹn náà ìdàkejì ẹ̀ ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ul ajal that is ọjà wà ńlẹ̀ kò sówó ọjà wà ńlẹ̀ ṣùgbọ́n kò sí owó yóò wá gba aláwìn lọ́wọ́ ẹ̀ yóò gba ní àwìn ní ọwọ́ rẹ̀ so ẹni tí ó ṣe amishul jìdíyà tó mú commitment fee kalẹ̀ ẹnìyàn ló máa san ṣùgbọ́n ẹni tó gbà lọ́wọ́ rẹ̀ ò gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ náà làwọn tó láwọn ń ṣe alájẹṣẹ́kù tí wọ́n sọ yìí pé ààyè lówó o lè yá ìlọ́po méjì yẹn tí o bá kó kalẹ̀ ṣùgbọ́n kó o tó lè ṣe yẹn wà á kọ́dọ̀ owó six months náà owó six months yẹn kí ló fi ṣe tó bá yẹ pé wọ́n invest yẹ láti lè fi make profit ní rìbá nìyẹn tó torí pé wọn kàn gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ kọjá iye tí ó dá àti àti iye tó yá náà ni so èyí ohun agbègbè tí ó pàtàkì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí wọ́n á sọ zero interest zero interest zero interest irọ́ ni bó ṣe zero interest tó pẹ́ni tẹ́ni kó mú owó oṣù mẹ́fà wá yẹn ní owó ẹ̀ ń lò síbi nǹkan kan ní ẹ̀rẹ̀ ní zero interest interest wà lórí ẹ̀ ìgbà míì yẹn gan máa wọ́ọ̀sì ju ẹni tó wá bá yín direct lọ kí wọ́n sọ pé màá ya yín ní two hundred thousand ẹ fi san two hundred and ten thousand ó sọ ọ́ tó clear rìbá títí yẹn ó clear ni rìbá ẹni tó ń fi ọgbọ́n jẹ́ rìbá ó wọ́ọ̀sì anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní la tartakibu martakabati yahudu irú ẹ̀ṣẹ̀ táwọn yahudi tí wọ́n dá ẹ má dàrú ẹ̀ṣẹ̀ yẹn o fatastahilu maharima allahi bi adnal iyal àwọn kan tó bá ṣe léèwọ̀ ẹ máa fi ọgbọ́n tí ò tó nǹkan ẹ máa fi sọ nǹkan yẹn di ẹ̀tọ́ àwọn Yahudi máa ń ṣe nǹkan yẹn gan irú lápẹjù ìgbà lọ́wọ́ subhanahu wa ta'ala tó ní kí wọ́n má dẹ̀dẹ̀ ẹja ní ọjọ́ sátọ̀dé kí náà ṣe wọ́n lọ ń dẹ àwọn ní ọjọ́ júmọ́ ọlọ́run náà dán wọn wò pẹ̀lú ẹ̀ ó tún ṣàlékún ìyà fún wọn pẹ̀lú ẹ̀ ni yóò wá ní kí ẹja wá ní ọjọ́ sátọ̀dẹ̀ tó ní kí wọ́n lọ dẹ̀dẹ̀ já yẹn ìsàtìhìm ṣìtànù yóò mọ̀ sátìhìm ṣùrọ̀ ọjọ́ sátidé àwọn ẹja yẹn máa pọ̀ àwọn náà wò pé ìjà ah, ló pọ̀ ọ̀rẹ́ ní ká mọ̀ dẹ̀dẹ̀ já sátidé ẹ́ àwọn ọjọ́ yòókù rẹ̀ ní ẹjọ́ òkè ń pọ̀ báyìí àwọn akọ̀rọ̀ àwọn ọjọ́ ẹ jí ká wà kẹ́ṣe àdẹ̀ni lọ mú jọ sátidé yẹn tó bá jọ sunday á lọ pa àwọn ẹja yẹn ọlọ́wọ́n bá torí yẹn pa wọ́n run ó torí yẹn pa wọ́n run àwọn yẹn ni ọwọ́ sì ju ẹni tó ṣe wípé ọlọ́run ní kí wọ́n dẹ̀dẹ̀ jẹun sátidé wọ́n dẹ̀ lọ direct ah á lọ àwọn yìí wọ́n ẹ̀ṣẹ̀ yẹn wọ́n kọ́ mi tiẹ̀ lọ́nà tí ó clear ni ṣùgbọ́n ẹni tó ṣe pé ntọ́lọ́ ni kó má ṣe wá ń gbọ́nà ẹ̀bùrú lọ ṣe nǹkan yẹn ìyẹn worse ó kọ̀mìtì tọ́lọ́ ni kó mọ́ kọ̀mìtì ó tún wá ń ṣe kí ni ó tún fẹ́ mọ́ gọ ọlọ́run ọba subhanahu wa ta'ala. sọlọ jẹ́ pé gbà mí ẹ̀rọ àwọn mi islamic kìnnìkan islamic kìnnìkan mọ́ gbàtàn jẹ́ try láti study anything islamic kankan kí wọ́n bá ń pariwo islamic finance islamic study ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán rọra wọn sínú ẹ̀ tán pariwo islamic ni ẹlòmíì kúrò ní conventional banks ó ti ń sìn ó wo wípé wọ́n sọ pé yẹn ò dá mi káwọn kú bẹ́ẹ̀ kan kú dá mi lẹ̀ èyí mi tó wá fẹ́ dálẹ̀ yẹn nísìnyí kò mọ̀ ń pẹ́ lọ títí ó kàn dálẹ̀ náà ni nǹkan sá fún táwọn mùsùlùmí sá fún níbi títí conventional banks nǹkan iná ni wọ́n tún máa kọ́ míìtì níbi nǹkan pè ní Islamic Bank tó fi jẹ́ pé agbọ́dọ̀ farabalẹ̀ ní agbègbè ibẹ̀ yẹn ni so ìgbà míì wọ́n lè jẹ́ pé ìpìlẹ̀ ni pé wọ́n dálẹ̀ pé kán lè ba àrèrè ṣùgbọ́n gbà mí wọ́n lè fẹ́ máa rere pé kí wọ́n máa ta nǹkan tọ́mọ́dẹ̀jọ ta ẹ náà ni wọ́n jọ pin láàrin ara wọn so eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tọ́ bá expand yẹ owó tá à ń dájọ yìí o ẹ jẹ́ ká máa fi ra àwọn nǹkan bí irú ìta sọ lẹ́ẹ̀kan pé àwọn consumer cooperative eh, society wọ́n mọ̀ ra àwọn nǹkan wọ́n lè ní store ńláńlá big shop ní ṣe ṣọ́ọ̀bù yẹn wọ́n máa ra wọn oríṣiríṣi wọ́n dẹ̀ máa ta ní owó tó ṣe wípé yóò kéré sí nǹkan táwọn èèyàn ń ta láwùjọ àwọn members wọn lè benefit yẹ pé àwọn tó bá jẹ́ members wa bí àkàtọ́ ń ta ní ten naira nísìnyí wọ́n lè máa ta ní eight naira fúnra wọn sowó tán jọ dájọ́ náà náà fi ṣe cooperative náà ni gbàmídẹ̀ ni wọ́n extend ẹ̀ tí ó dọ́dọ̀ àwọn ará àta náà nígbà míì wọ́n á máa ṣe bẹ́ẹ̀ náà láìfi kò sí nǹkan tó burú mbẹ tí o bá ti sí rìbá nínú rẹ̀ àbí tí o sì ń ta àmọ̀ sí gararu nínú ẹ̀ so ìgbà míì wọn a máa dákínní ilẹ̀ ní ìtí àwọn àfáà máa pè ní àtàmín àtàwùnì àtàmín àtàwùnì àtàmín àtàwùnì lábẹ́ jàmíyà tàwùníyà náà ló wà àtàmínú tààwùnì eléyìí ni wọ́n ń pè ní cooperative insurance cooperative insurance àtàmínú àtààwùnì cooperative insurance kí leléyìí dólé lórí àmọ́ insurance tá a máa ń ṣe káàkiri òun náà ni wípé bọ́dì kan lè wà nísìn wọ́n á ní àwọn fẹ́ insure wa fẹ́rọ̀ mi yé nísìnyí bóyá mọ́tò ni àbí ilé ilé tí mo kọ́ yìí ah táwọn ọmọ bá kan lọ ṣẹlẹ̀ tí léyìí bá lọ tó bá rí kó jó ń kọ́ àti rí mi báyìí àbí mọ́tò yìí sì wá lọ láksidẹ́ǹtì àti rí mi àwọn kan ní wá á fún ẹ ní mi tó bá láksidẹ́ǹtì ilé tó bá jọ á kọ́ mi fún ẹ ṣùgbọ́n nǹkan tí wàá kàn ṣe náà ni wípé wàá máa san àwọn owó díẹ̀díẹ̀ kan sowó díẹ̀díẹ̀ tó ń san yìí tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí ẹ àádẹ́ padà sí ipò ẹlòmíràn wà wò pa ah, eléyìí náà make sense so ó lè wá bẹ̀rẹ̀ sí san owó díẹ̀díẹ̀ yẹn tá ń pè ní premiums yóò máa san díẹ̀díẹ̀ náà premium tó ń san yìí ó possible bó ṣe pé bó ṣe san bí ẹ̀mí èlò kan ló san lásìdẹ́ǹtì bá ṣẹlẹ̀ mọ́tò bá bàjẹ́ inú rẹ̀ ó dùn pé ah mo sì ní kíni hope ni yóò padà sí ọ̀dọ̀ àwọn insurance company àwọn á ṣe kíni àwọn ó wo mọ́tò wọn ó gbẹ wọn ó ṣe kíni bóyá wọn ó gbé mọ́tò mi fún ó lùzì àbógéèdì ẹ́ ó san premiums tó san bóyá mọ́tò yẹn bóyá mi five million lápèjúwe ni gbẹ̀n gbogbo premiums tó san ojú bí i five hundred thousand lọ láyé làdánwò wá ṣẹlẹ̀ sí insurance company tán láwọn dúró tó ń san premiums yẹn fún àwọn adakini wọn gbé ọkọ̀ míì fún ṣó lùzà bó gé ó gé ìgbà míì dẹ̀ ní yóò máa san premiums yẹn lọ yóò máa san lọ sọ́lọ́ sọ́lọ́ nǹkan kò ní ṣẹlẹ̀ ní àsìkò tán jọ ní àdéhùn lé lórí tí àsìkò yẹn fi máa parí nǹkan kò ní ṣẹlẹ̀ sí ládàáwò nínú àwọn nǹkan tó lóyún ìṣúọ kí ló ṣẹlẹ̀ sí premiums yẹn insurance company máa ṣe kí ni wọ́n máa jẹ́ mọ́lẹ̀ ni ó lùzì àbógéjì ó lùzì ń insurance company ló ṣe kí ni ló gé irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn nínú Islam wọ́n á ní gararu ni kí ni tuma gararu gararu ò ní nǹkan tó ní ìtànjẹ nínú ni gararu nǹkan tó ní ìtànjẹ láti rárá ẹgọrù kí ẹ tàn yàn so kan tó ní nǹkan bí ìtànjẹ nínú then ìtànjẹ ẹ wá lédi síbi pé kí ni ó sátẹ̀ pé yẹn kan máa lose bó ṣe ń bá nǹkan yìí lọ ṣùgbọ́n ta ló máa lose láàmà àmọ́ pé yẹn kan máa lose ṣùgbọ́n ta ni ó padà lose eléyìí là sọ so any transaction tá a bá ti wọ̀ àbí kọ́ńtrákìtì kan tá a bá ní pẹ̀lú yàn tó ṣe pé imma ghanimun wa imma zarimun ìsísà kí n lúùzì àbí kí n géènì ìkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nu méjèèjì fa huwa qimarun wa maysir tẹ́tẹ́ ni ẹni transaction tẹ́ ẹ bá ti wọ̀ tó ṣe pé ìkànnú méjì ló máa ṣẹlẹ̀ ìsísà kó lúùzì àbí kó géènì ló máa ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì that is ìfẹ́ kó wọ́n lo lose òun ló máa gain ìfẹ́ kó wọ́n lo gain òun ló máa lose kìmáàrú ni tẹ́tẹ́ ni ṣé ọ̀rọ̀ mi yé tí wọ́n lè wá lo gbólóhùn gáràrù fún èyí tí wọ́n á fi pè é ní kìmáàrú ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sábà ń lo gbólóhùn kìmáàrù yẹn wọ́n á máa lò ó fún nǹkan tó wá dàbí competition àbí contest so ibi competition àbí contest yẹn bí àwọn méjèèjì gbowó kalẹ̀ ṣùgbọ́n sátìn pé yẹn kó lùzì ń bẹ̀ kẹ́nìkejì lè bá ṣe kínní kó lè bá gé ìyẹn náà sábà ń lo kìmáàrù fún ṣùgbọ́n tó bá yẹ pé níbi ọ̀rọ̀ kájọ ta kájọ pààrọ̀ nǹkan kan mọ́ra wọn ni irú nǹkan báyẹn bá ti wá so wọ́n máa pèfẹ́ kan ló gbólóhùn gáràrù fún sotori ẹ àwọn àfa wọn á ní láìbà kìmáàrán láìbà kìmáàrán láìba kìmára wà bá àgàrà rán láìba kìmára so nǹkan tó wá ní ṣe pẹ̀lú contest bí competition kan bí a bọ́ọ̀lù náà ń gbá table tennis náà ń play ni so wọ́n wá gbé kíní kalẹ̀ ńbẹ̀ ibẹ̀ tó bá jẹ kó máa gbélé yìí ẹni tí ò bá jẹ òun lùzọ owó ẹ̀ nìyẹn so wọ́n á pè ní kìmára ṣùgbọ́n tó bá wá ní tó bá gbé súra bíi pàjọ́ ń tan nǹkan àbí nǹkan bẹ́ẹ̀ wá sùn á pèfẹ́ kan ló gbólóhùn gararu sọ̀rọ̀ tìmọ́rù sùn á ní báà garara sọ àwọn nǹkan yìí nìyí ó wá pọ̀ bí àwọn kátàkárà tó pọ̀lọpọ̀ máa ń ṣe irú nísìnyí kí n sọ fún yàn nísìnyí pé ah, mo fẹ́ ta n tó wà n tó wà lápò mi mo fẹ́ ta fún n tó wà lápò mi mo fẹ́ ta fún yín ta ló máa rà mo fẹ́ ta tó wà lákùnmù fún yín ní ten thousand naira yẹn ká wá jòkó ká tó wà lápò ẹ ó dẹ̀ pọ́sibú kó ṣe pé kó jẹ́ góòdù o ẹ ó dẹ̀ pọ́sibú kó jẹ́ síwá o tí wọ́n á fi lè sanwó yẹn nísìnyí kẹ́hìn tí wọ́n á bí àǹkan tí wọ́n á rí ta níbi àbí two hundred thousand ó ti ń calculate ó wá kó kalẹ̀ pé ó ní ìgbà tí wọ́n á yọ kíní jáde ó bá di handkerchief ẹ kílẹ̀ nìyẹn ṣe yẹn àjọ tatẹ́tẹ́ ni ṣùgbọ́n tẹ́tẹ́ yẹn wọn á lo gbólóhùn gararu fún torí pé ó wá níbi kíni fọ́ọ̀mù à ń tajà ọmọ sábà ń lo ọ́n pífẹ́ kan lo gbólóhùn gararu fún ẹ torí kó fẹ́ wá bí wà tó pé à so ìyẹn ni ó kọ́mọ̀ dára tó máa ń ṣe àwọn lárúbáwá ọmọ ń pe kíní kan ní bẹ́rù làásọ̀ àìkè òkè mo fẹ́ talẹ̀ fún ẹ ṣùgbọ́n ilẹ̀ tí mo fẹ́ ta fún ẹ ibi tó bá lè sọ̀kò ẹ̀ dé ni. ṣe ọ̀rẹ́ kan ti ṣe náà lé ẹlòmíràn náà ti ṣe rí ibi tó wá lè so kò dé ni so lè pé ni yòó mò kó sọ dáadáa bọ̀tì yẹn kó sọ dáadáa tí yẹn bá so kò lọ báyà ah, ojú ọba wà wa pé káì adúrú ilẹ̀ yìí díẹ̀ tí mo gbà lọ́wọ́ yìí ṣe tó ṣe yẹn bá ni n tó ta yẹ ìrújú ó wà ń bẹ ìtànjẹ ó wà ń bì nǹkan yẹn so bẹ́ẹ̀ máa ń pè so èmi ó lè jẹ́ pé a ní n tó ń bẹ nínú rànkúmí yìí àti rànkúmí yẹn lóyún lápèjúwe n tó ń bẹ nínú ẹ̀ mo fẹ́ ta fún ẹ èló iye báyìí tó kó kalẹ̀ ìgbà tí rànkúmí ó bá bímọ ó bá di pé ọmọ rànkúmí yẹn obìnrin tó kú kí ẹ kú náà ẹ ebi tí mo dájọ́ ládéhùn lé lórí náà ṣọ́ọ̀bù ẹ̀mí ṣáà kan mo ṣe rànkúmí tẹ̀mí sanwó ẹ̀ rànkúmí tó ẹ̀ o nítorí mo tà tó wà nú ẹ nítorí wà nú ẹ náà ni so àgbà bẹ́ẹ̀ náà ni so bá àgbà rárá so àwọn nǹkan yẹn ó pọ̀ tá a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nítorí máa ń fa ìjà láàrin àwọn tó ń tajà fúnra wọn tó máa ń padà ń gbára wọn níṣẹ́gbẹ́ yìí àbí sọ di ọ̀rọ̀ ọlọ́pàá dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ulgharar ó kún ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ̀nyí òun náà ni ká máa ta nǹkan míì tó ṣe yí pé nǹkan yẹn kò sí àdè describe ẹ̀ nísìnyí sọ fún wa pé ah, ah, aláàjì àkúrẹ́ ah, lọ́kọ̀ fẹ́mi fẹ́ ta fún yẹn ọkùnrin máa láìkì ẹ̀ gan ọkùnrin máa láìkì ẹ̀ ẹ̀ẹ́n ilé wa fẹ́ ta fẹ́ ta ní abi two million naira ẹ bá kó two million naira kalẹ̀ ẹ máa ń retí ọkùnrin ìgbà tí ó gbọ́kọ̀ dé ẹ bá rí pé ah eléyìí ọkùnrin eléyìí two million naira láyé mi lè rárú eléyìí a ti parí ẹ̀ náà mi ò lè dó padà o sọ̀rọ̀ mi yé in tó tà in tó ṣe wípé bóyá màdùmù ni nǹkan yẹn ò sí ẹ rí nǹkan yẹn kò ní ṣe mọ̀ọ́sùf kò describe ẹ̀ fún wa tí wọ́n sọ fún fẹ́ tọkọ̀ ṣùgbọ́n ọkùnrin nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ló èló ló fẹ́ ta iye báyìí ò nìyí ó wá gbé e dé ìtọ́lọ́ nìyẹn ó nílé yìí ó nílé yìí ẹ̀ wá rí i ẹ lè sọ pé kí ni fún mi lówó mi kò sọ pé nǹkan yẹn ó lé léyìí ó lé léyìí kò sí nǹkan yẹn bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà tí ẹ̀jọ́ kò describe ẹ̀ fún ẹ wọn náà kówó kalẹ̀ nígbà tó gbé dé ó di nǹkan tó ṣe pé ò nífẹ̀ẹ́ sí ní nǹkan yẹn blame ara ẹ kó tó blame ẹ tètè wọ wọ gangan fúnra ẹ ní kó o sọrun tó fẹ́ òun náà dẹ̀ ní kó sọrun tó fẹ́ ta ṣùgbọ́n ewu lùkárà mi àwọn kan wá pọ̀ láàrin wa gan-an ìfakópọ̀ láàrin àwọn àtàkùrọ̀ àwọn brothers tó ṣe yí pé a ní describe nta fẹ́ ta fáwọn èèyàn torí jàǹbá tẹ́lómi fẹ́ ṣe so the same thing náà lẹni tó fẹ́ sanwó ẹlòmíràn ní àmúwá máa fún ẹ lówó ẹgbọ́jà yà máa sanwó tó bá di pẹ́ ni ó gbé ọjà dé wàá ní fẹ́ sanwó àbí kó tiẹ̀ mọ́ sọ iye tí òun ara ó kàn ní àmàrà lọ́wọ́ ẹgbẹ́ wa màá rà ẹni yóò bá gbé dáa ẹ fẹ́ẹ̀sì ẹ lọ tó wáyé ah mi ò o tún gba wọn kẹ́yìn ní ẹ̀sìn fẹ́ ká avoid yẹ so nǹkan méjì tá a dárúkọ yìí àríbá àti àlùkárà ó pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó máa ń bí ìjà láàrin àwa tá à ń ta nǹkan fúnra wa àbí tá a láàjọ kóra wa papọ̀ bá ń ṣe bísínẹ́sì kan ìkíni kejì wọn ó dẹ̀ kó sínú nǹkan tí à ń pè ní azolmu àbòsí torí àsìkò ni àwọn ìtàwọn àfáà mi sọ pàtàkì lórí sheikh sẹ́yìn tèmi rahimahullahu ta'ala àbá ka àwọn nǹkan mi fún wa nú àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú ká mọ àwọn nǹkan yìí tábàlà fẹ́ kóra àjọ pa fẹ́ ṣe cooperative society ṣàfihàn yàrá lówó nìkan ni àbá fẹ́ fi kún ikùn yìí pé kí ni à ń ta nǹkan kan náà bóyá láàrin ara wa ta wà ń bẹ̀ ni àbá fẹ́ extend ẹ̀ eh, data náà so a gbọ́dọ̀ tẹ̀lé tójú òfin ẹ̀sìn so àtàmínú àtàmínú àtàáwùní òun ni cooperative insurance cooperative insurance nítorí wà fún ni pé àwọn èèyàn wọn kóra wọn jọ báyìí náà tó mọ̀ ṣe nǹkan ẹ̀ owó tó máa gbà lọ́wọ́ ara wọn wọ́n fi ń ara wọn lọ́wọ́ ni ìpìlẹ̀ ni pé wọ́n ṣe ń torí pé fẹ́ rere ìpìlẹ̀ nìyẹn tí èèkan ni wọ́n bá ní problem owó yẹn náà fẹ́ fi béèlì ẹ̀ out wọ́n lè gbé èèyàn kan tí wọ́n bá wọn mójútó owó tí wọ́n ń gbà yẹn o wọ́n dẹ̀ lè invest owó yẹn náà síbi kan ṣùgbọ́n tí wọ́n fẹ́ ṣe gangan pẹ̀lú owó yẹn onígbé tí èèyàn kan bá ní problem nínú wọn wọ́n fẹ́ béèlì ẹ̀ nìyẹn out ni ó lè má jóun ó lè jẹ́ ní bọ́dì kò ṣe pé dandan kó jóun kò ṣe dandan kó jẹ́wọ́ anybody nínú àwọn tán jọ wà involve tó bá ti ní problem wọ́n wà bí wọ́n ṣe bail out eléyìí ó jọ mọ́ nǹkan tí àwọn ará Yemen tó máa ń ṣe àwọn èèyàn Abu eh, Musa al-Ash'ari anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní inna al-Ash'ariyyin idha armalu fil àwọn Ash'ariyun. Thank àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ àbí àkójọpọ̀ ni wọ́n wá ní gbogbo ìgbà àwọn ní a ní ìbánikẹ́ eh, báńkì àbí ìbánikẹ́ náà àbí ìbánikẹ́ cooperative àárín àti pẹ̀lú orúkọ àbíkáwò pẹ̀lú oríṣi ìdíwọ̀ ẹ̀jẹ̀. àwọn cooperative ti fi information ọ̀rọ̀ ìbá àti ọ̀rọ̀ rárá kó pàtàkì púpọ̀ di àwọn ìpínlẹ̀ ní ìgbésí wọn ti fẹ́ ní ìmọ̀ràn ìpínlẹ̀ àwọn ọmọ ọmọ ara wọn ti sàlàyé lára ìgbésí lágbára bẹ́ẹ̀ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ìjà tí wọ́n ṣẹlẹ̀ láàárín àwọn tí wọ́n ṣe wáyé látara àìsíkà fún òkú lórí látara òkú ọjọ́ kan tó bàbá tó àwọn kàtà sínára yìí ti máa kọ lé báwọn kan bá tó wà sí ẹgbẹ́ àgbà láti sọ ní ìwé wọn ṣe àti ìwọ̀n ní ẹgbẹ́ tó wà sí àti ṣe ọ̀pọ̀ àwọn ọmọdé tó ń yára wọn lówó lóṣù èyí ló bá ti kó sí gbogbo ló bẹ àti ó fi owó tó wọ́n bá wọ́n ti bẹ́ẹ̀ tó wọ́n ti wọ́n bẹ́ẹ̀ tó wọ́n ti часто на канал можно решиться договорами, любой может быть его группам проявлений обороны. Слуга, высокая велика нашли, или параши. Тем, кто выступает, он же его любит. Ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n ìgbàlá tó sọ́kò ìjẹ́pà náà kó tó lè fò ẹja owó rárá. Sọ́kò ìjẹ́pà tó sọ́kò ìjẹ́pà lè fẹ́lẹ́ fọ́jọ́ àwọn ìjìnlẹ̀ àdúrà ìjẹ́ sábà ń bẹ́sẹ̀ gbogbo ìsọ kó máa bẹ́sẹ̀ gbogbo wáyé owó lọ́wọ́ tó àwọn àti sábà ń bẹ́sẹ̀ owó ẹ̀wá ìkéèrè mẹ́sẹ̀ mẹ́sẹ̀ wọ́n lè tẹ́lẹ̀ wọ́n tẹ̀ sí. tó wọ́n fi ṣe ara náà sọ̀rọ̀ lọ́wọ́ náà owó tó ṣe ẹ̀kọ́ owó yẹn padà lẹ́yìn tó kọ́kọ́ sùn ìyó wọn ní fọ́ọ̀mù tó lè tẹ̀ lówó wọ́n ṣe tọ́jú ìwọ̀rọ̀ ìwáyé òkú náà tó ní wọ́n jẹ ìwà bẹ́ẹ̀ ìgbélé yóò tó bá sọ ọ́ máa ń lẹ́rú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òun ilé ìgbésẹ̀ àwọn afẹ́ tí wọ́n ti àti ìwádìí wọn bá wà. Náà a ṣàlàyé bára ìgbé ìpìlẹ̀ òun náà ní ìgbégbé ìyàtọ̀ ìyàjẹ́ lórí ìpìlẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó ó lè mú àwọn ìlú tí ó ní ìwà òun àìmọ́wà àti ìwà mare la solicite mama mara kusikwanaka mara sokoja nishaka ilikutukupe na toa la kulikumi eh ontoa la kulu ontoa la kulu mo to ka ta ni le sa wa ya ele ta ko ko ko mo ko ya ko mo ko ko mo to la ko mo ko ko ni wa ye ni ta le ni ja ko ni na to ni ni ma ba ti en so ko to ni sa ta ni ma yo lo la ko ni ta ni ọba ti àṣàṣe ìjọba ilé ìdíwọ́ owó pọ̀jù àti kó tó owó náà ìṣẹ́bí tí kò tó tó tó aláko màá mọ̀ pé ọ̀ká ti lọ́wọ́ láti máa kó twenty thousand naira ìṣòro bá ti dá abẹ́rẹ́ ẹ̀ka ṣé ó yẹ kí a ti máa máa bára ìṣòro ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àgbọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ ìṣòro alẹ́ ẹ̀yẹ tó kó lọ yẹ ẹ̀yẹ tó ti kàpá láti ìṣòro kàńtà irú ìtẹ̀lẹ́ sọ́wọ́ náà ojú ẹran ẹgbẹ́ àkókò àwọn ẹgbẹ́ ní ẹtí ó àtúntò rẹ̀ mẹ́ta àwọn ẹ̀yìn ìgbà tí yóò bá ní ilé ojú ní pẹ̀lú omi àti parí láti àti lórí òkú ilé ìgbà tó owó náà yẹ ìwà ìtẹ̀lẹ́ àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀yìn tó àwọn ọ̀rọ̀ ẹ̀ púpọ̀ láti ẹ̀yìn ní abẹ́rẹ́ kára òkú sí ọ̀pá wa without problem. Wọ́n tó ń ṣe ìdájọ́ ọdún ní wọ́n máa ń ṣe ilé ìtura owó sílẹ̀ ọ̀hún ẹgbẹ́ pàtó tó wọ́n ti ṣe owó. Wọ́n ti ṣe bá owó yẹn sílẹ̀ fún olùdẹ́bà. Tó bá ti ṣe owó yẹn ti sílẹ̀ yẹn, wọ́n ti yá ẹ̀rọ yìí tí wọ́n ò ní gbà ìdí kankan ní orí ẹ̀kọ́ òye òye ẹ̀yà ìlú ní ìlówó tó dédé ilé ìwọ ìgbà ìkó wọ. láti gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe fẹ́ ẹni wípé ẹni tó fẹ́ yá wa lówó tó ṣe ní mọ́jọ́ ìlú ìwọ̀n tó ṣe fà ní ìgbà ìlú wọn fẹ́ fi owó ṣe kí owó fi owó ṣe àbí owó fẹ́ kọ́mọ ní oṣù mẹ́rin jẹ wọ́n lè fẹ́ yá yìí kó ṣe tó máa fi ra àwọn ìgbà ní ìṣòwò ilé àtọ́jú wọn lé rè bẹ́ẹ̀ àbáyé wọ́n tún wọn bá rí lé rè bẹ́ẹ̀ kó ṣe pé ìtẹ̀sí wọn kàn já ara wọn lẹ́yìn èyí ò ní lórí ìgbàdí ìwà ti èrè kàtó ṣe fi kó ẹni tí ju ẹni tó ilé onígbàtí àbúrú bẹ́ẹ̀ ọlọ́wà.

láti lójú tó wà. Eléyìí ni wọ́n pè fún operating insurance àti commercial insurance. Operating insurance òun ni àwọn afáàkùn àtàbí àtàrà àwọn òun ni àwọn àkùnkùn tàbí wà. Àwọn èèyàn wọn kóra wọn lọ lákòókò rẹ̀. Wọ́n dá owó lára wọn wọ́n lè fi lẹ́nu pé tí kankan bá ní kó lẹ́nu mọ́ àwọn láàrin àwọn àwọn akéwì ẹ̀ áwùjọ tí ó wọ́n lásìkẹ́tì bóyá ìṣẹ̀lẹ̀ mẹ́ṣẹ̀lẹ̀ owó tó tàjọ láàrin àwọn ìwò àtúntì ẹ̀yẹ. ó ṣe dandan wípé orí wá sí ilé ìkọ̀kọ̀rọ̀ ṣe fún èrò náà tí kò bá ṣẹlẹ̀ fún mi. sọ àníyàn tí wọ́n ti ṣe àníyàn fún àwọn ọ̀rọ̀ àwọn lọ́wọ́ tí kò ṣe fáwọn abẹ́lé ìlú. tábàlẹ̀ ìgbẹ́sì owó tí tó ṣe pé bóyá tó ṣe kẹ́kọ̀ọ́ òní ìṣẹ̀lẹ̀ léèrè pẹ̀lú wọn àwọn òkú ẹ̀jẹ̀ mọ́ màmí láti wọ́n ní ìfẹ́ pàtó owó yẹn. èyí tí wọ́n bá nínú ló ti ta ara owó yẹn tó ṣe pé wọ́n mọ̀ ẹ̀ka lọ fún ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni náà ni wọ́n fi ní padà ní àkàlẹ́ tó bí wọ́n ṣe kọ̀ tó sí ilé ẹ̀kọ́. pẹ̀lú òkú pẹ̀lú ẹ̀ka bá ní ìgbẹ̀ta tó ṣẹlẹ̀ sí wọ́n ti wọ́n ti pa lànà àgbẹ̀rọ̀ láàrin ara wọn láti àtijọ́ ẹ̀jẹ̀ eléyìí wọ́n pè to ìpa àwọn òbí tó eléyìí àwọn àpá àwọn ìjọba tó ní yá bákan náà ìṣèlú báwọ̀ṣe òde ní ìdàgbàsókè náà wà wá pẹ̀lú ìṣèlú òbúrú ìlú wáyé ìgbàgbọ́ náà ilẹ̀ bákan oríṣi ara wa láti ṣe. wíwé lẹ́yìn wọ́n lè wáyé ìrẹ̀lẹ̀ tí wọ́n bá wọn lóko tí wọ́n ẹni tó dáwà lọ́tọ̀ọ́ pé kí owó tó kó jọ nínú ọmọ sọ̀tọ́ láti bẹ̀rẹ̀ ìṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òwò jẹ́. ṣùgbọ́n ìṣèkọ́lá wọn gẹ́gẹ́ bí sọ àti bàbá ìgbé àwọn tí wọ́n gbowó orí ibi àwọn fẹ́ yọ ní kúrò ní owó kan àwọn náà ni wọ́n ti kó ti gbogbo owó yìí. sọ pé ìkan wá ní pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó gbowó lọ́wọ́ wọn bóyá fún bẹ́ẹ̀ mọ ọkọ̀ ní tó ní ṣọ́ ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn obìnrin rẹ̀ áwùjì nígbà tó wá ní mẹ́lẹ́ nípa sọ fún wa àwọn condition tí ìjọba ń gbé kalẹ̀ condition tí ẹni òbí ní ìtẹ̀lẹ̀ pàtàkì òun wọ́n lè gba òkú sí àgbègbè bẹ́ẹ̀ ni ẹni máa mọ ibi ní ọ̀sùn tó lè gbára ìmọ̀ ìjọwọ́ àwọn èèyàn ní ọ̀dọ̀ ìlú lè sọ fún ọjọ́ tẹ̀lé ní àwọn ọ̀gá àwọn ọ̀rẹ́ kò lé lókù ìgbà wọn lè nígbà tó kó lọ sí ọ̀rọ̀ àǹkàrà lẹ́yìn ọlọ́sìn tó lè sọ fún òkú ẹ má jẹ kí a ṣe láàrin ara yín ní ọ̀nà èyí ní ọ̀nà tí ó dá ní ọ̀nà tí ó jẹ́ ọ̀nà èyí. so eléyìí àwọn abẹ́ wọn ní rárá òwò abẹ́ kí ló fà òwò abẹ́ ó ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní èyí tán ó sáté bẹ́ẹ̀ kan máa lù ú náà méjèèjì ṣùgbọ́n ta ló máa lù ú òun láti ìlú sọ̀rọ̀ ó ṣe é ṣe kó ṣe pé ẹ̀sìn tó wà ní ìṣúná ọkọ rẹ̀ àbí pé àbí láìpẹ́ òwe lórí ìṣúná òun yóò ju gbogbo bílíọ̀nù tó san ọ́ ó ṣe pé insurance company yóò lu látara wípé bílíọ̀nù sí ẹni yẹn kan bóyá ó fẹ́ san bílíọ̀nù fún yọ ọdún ní méjì mẹ́ta kò tí ì san ní oṣù lọ́lọ́ òun ni àgbà ti ṣẹlẹ̀ sí àwọn olùdásílẹ̀ ọ̀hún olùdó yẹn so ó túmọ̀ sí pé àwọn ni wọ́n sanwó tó pọ̀ jù fún ẹni yẹn torí ọkọ̀ sára gbogbo owó tó ń san òun ní yẹn so ní ti ẹlọ́mọ ti pé òun gbé inú insurance company yóò máa bàjẹ́ kékeré ní àwọn ní ìwà ìdílé so eléyìí ara rárá bákan náà kíkà pé ìmọ̀ ẹni fún ìṣòwò láwọn àbá àṣọ ìgbé láìbàkínà ara wà bá àgbára náà bá ṣe pé nǹkan tó ṣe pé ó ní ṣe pẹ̀lú pàǹtà competition contest wà bẹ́ẹ̀ eléyìí pé kí ní kalẹ̀ eléyìí pé kí ní kalẹ̀ wọ́n wá gbé ìṣó jẹ́ ọmọ sábà ń ṣiṣẹ́ kan ló gbóló ìbáwò ìṣòro ìnìkan ló bára bó tẹ̀lé kí wọ́n lè lo ara fún un ṣùgbọ́n báyìí pé nǹkan tó ń ṣe pẹ̀lú kátàkárà ni wọ́n ti pẹ́ ẹ̀kan ló gbóló ìbára ìyẹn náà ló لمدة يوم ثاني وشرطات الله سبحانه وتعالى قل يا أيها الذين آمنوا إنما الخمر والمسك والأخصار والأكلام والرزق من عمل الشيطان فاجتنبوه لعلكم إنما يريد الشيطان أن يوقع بكم في العداوة والغضباء في الخمر والمسك ويصدكم عن ذكر الله والصلاة والأمر بالمعروف ọlọ́pàá ṣe é fún wa ó ní ẹ̀yìn ìgbàgbọ́ òdodo lẹ́gbàá tó sọ àwọn tẹ́tẹ́ títa ọtí nínú wọn sọ fún wa wípé ṣe tọ́ ó fẹ́ dá ọ̀tá alẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀ẹ́ ìkórìíra ó fẹ́ dá alẹ́ láàrin àárín táàbí ní látara ní látara ìmọ̀ tí àtìmọ̀ àtàtẹ́tẹ́ tó tẹ́tẹ́ tẹ́tẹ́ bá sọ́ọ̀sì ìlú àwọn ọ̀pẹ tó ní ìlú tí a sọ yìí tó tó padà ní ìlú. Àwọn ọ̀dọ́ ìwé láti ṣùgbọ́n ìfẹ́ tí ọmọ ṣe fúlàní púpọ̀ òyìnbó ní ìjọba yìí ó tún jẹ́ ìfẹ́ yìí ó tún pọ́pọ̀ láàrin àwọn ọmọ láti. Bọ́dà mi yóò pè ní bísíǹnẹ́sì lórí ìjàmbá yìí. Bákan náà ẹlòmí yóò wọ bísíǹnẹ́sì ní oníṣe kẹ́kẹ́ ó ṣe kí ọ̀dọ́ ẹ̀kọ́ ìsọ̀rọ̀ nàìjíríà àgbẹ̀rẹ̀ pàtàkì púpọ̀ ó mà ọ̀dà láwọn afọ́bà máa sọ ìgbé ọjà wa yìí láàyè ìṣú ìrìnàlẹ́ náà máa ń sọ̀tàtọ̀ fà á ìyẹn púpọ̀ olóòtú á ṣe kátàkárà bí báyìí nínú ọjà wa yìí ẹ̀yìn náà máa ń sọ̀tàtọ̀ fà á àfẹ̀yìn tí ó bá ti ní àpẹẹrẹ kátàkárà tó ló ń tẹ́lẹ̀. bá a ṣe ń kọ́ bá a ṣe ń bí náà lápọ̀lọ̀ ìgbìyànjú àti kó bá a ṣe ṣe látàkà bàbá wọn ayà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbà àwọn ọba tó ṣe ló yẹ. ọlọ́pàá tó máa ń wọ kàrá ó ní àwọn tó ṣe tó wọ́n fi lè bá a ṣe kó wọ́n ní lẹ́kọ̀ọ́ yẹ kó wọ́n lẹ́kọ̀ọ́ bàbá tó ṣe tán nígbà هذا الذي أمر قوم من الناس يعيبه وأحب الله البيع وحرم الربا فمن جاء برحمة من ربه الله فلما سلف وامر الله ومن عاد فليتبعنا أمة ربه فالله سبحانه وتعالى قل الجنة من غير الله تلقوكم شيء من تقولون به الله سبحانه وتعالى هو سبحانه وتعالى أن يكون فضل الله كل ما هو له يجب أن يكون tó ti nà síwájú bẹ́ ọlọ́pàá subhanahu wa ta'ala yìí ọ̀rọ̀ ọgbẹ́ ìyẹn bẹ́ ojú ọgbẹ́ ọlọ́pàá bá ìjọ ṣe síwájú ọlọ́pàá ṣàkóyè ṣùgbọ́n tí wọ́n padà sí bẹ́ àwọn ọmọ náà tí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fúgbà tó gbà kọ́ọ́rọ́ tó mọ̀ bẹ́ẹ̀ lọ láìláì ó ti bẹ́ẹ̀ tó wá tó kú ìgbà pàtó kó da ẹni tó jẹ́ yóò wọ bí wọn lọ pàtó ọ̀rọ̀ wọn lọ fún àwọn ọ̀tá ara ti ṣe fún ṣàlùwọ̀n tó bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tẹ́tẹ́ àti ìdòwò ara wa lọ́dọ̀ èrò nígbàgbọ́ ìṣẹ̀lẹ̀ níbi wàá pàṣẹ ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ àti káàkiri òwò ibi tí wọ́n ti kó ẹ̀kọ́ nípa ìṣìnà àdúgbò eléyìí pàtàkì bọ̀dé wá ní wọn là wọn sọ pé wà wá bí mi láàárín ní àjọ yóò fi àwọn bíkà kalẹ̀ oṣù tó ní akadá ìlú bóyá wọn ká ní sí ilé ọjọ́ ìgbà tó bá sí láti lè tẹ̀lé wọn ti máa ṣe ìlú ìlú tó ti máa ta owó ìlú ẹ̀yọ́ àìmọ́ ìṣòro owó ìlú àti ìgbà ọ̀hún ìlú. Bẹ́ẹ̀ ni tó bá fẹ́ lọ sí hajj ó láǹfààní àti ọ̀dà ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ tó bá fẹ́ ní olùkọ́ láti ṣẹ̀kù ọ̀hún bá wọ́n lè ṣe hajj àwọn adọ́wọ́ bá ìṣẹ̀kù láti ṣẹ̀kù káàkiri ìgbà náà. Bákan náà, àwọn iṣẹ́ òwò bàbá fún yọ àwọn ìgbà tí láti ìgbà tí wọ́n lè gba ọ̀dà ní ìlànà sọ̀rọ̀ ní ìlànà ìṣọ̀fà ìgbàlá wọlé àkùnrin wa. Sọ àwọn pẹ̀lú ìgbàlá ìgbàlá yẹn nígbà tí wọ́n ti gbà tí wọ́n ti àgbẹ̀ ìṣẹ̀lá ń ná owó sí wọn lọ́wọ́ àwọn àbá ti ṣe five million fún owó tó wá dá sí wọn lọ́wọ́ láti di owó yẹn ajá àbí àbá àbò àbò owó tí àwọn àbá àwọn tó lọ bá ìlú ṣe àánú ìgbésẹ̀ àwọn ló bá gbàgbé owó àwọn èèyàn tó yá wọn náà. Náà wọ́n ṣe pé nǹkan tí wọ́n fẹ́ ṣe ká níbẹ̀ ìwé wọn ti di fẹ́ẹ̀kì ẹ̀sìn wọn àti ìṣe ìwé kí ẹni wọn kó lórí ẹ̀ oníṣẹ́ èrè tí wọ́n ṣe àwọn náà lọ́dún. Sọ àkọ́kọ́ ní kẹ́kọ̀ọ́ tó ṣe tó ní èrè ní ẹ̀sìn dá ní ẹ̀rọ torí tó wá ti lè rí àwọn ìpìlẹ̀ tó ti ṣe èrè torí ẹ̀ dálẹ̀ ìgbẹ́ tó ń dálẹ̀ láti ran ara wọn lọ́wọ́. tó bá ṣe pé pàtàkì wá ṣe bísínẹ́sì ní ìdílé ẹ̀ bá yọ ẹni tí ó tẹ owó lélẹ́kùn kan wá owó jẹ ìpa inú owó tí ẹni ṣòwò ilé èdè ẹ̀ àtúnṣe ẹni olè lórí ó dàbí tó ẹgbẹ́ àwọn olè wọn ìgbẹ́sẹ̀ ṣùgbọ́n bá ṣe pé lẹ́ẹ̀wá tó bá ti lò ní iná tó náà ní ọmọ tó bá yẹ rẹ nípa ẹ̀ẹ̀wá wá lówó rẹ̀ nínú ìjọba máa lẹ. Ìlú sọ wípé láti lè rèé owó tẹ̀sílẹ̀ èyí ò tó láti lè sọ ọ́ ṣe lò ní iná tó náà fẹ́ lọ. Òṣìṣẹ́ máa ṣe òṣìṣẹ́ ẹ̀yìn ọmọ owó tó ń bẹ́ẹ̀ lẹ́nu láti àtúnṣe ìjọba yìí ó lè sọ sọ ẹ sọ pé pẹ̀lú pa lórí ìlú ìlú ìlú sọ̀rọ̀ ti dé tó nínú ọ̀rọ̀ òkùnkùn ìlà tó tó tó ti pèlè ìtẹ́lẹ̀ mọ́ àti ìdí àwọn ènìyàn náà lẹ́nu ìṣẹ́ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni àìṣe wọn wá ní owó ìrìnàjò Olmadı. Sadece koşulları karşı kendi ürettikleri ürettikleri bir kuruma yürütmeyle fakat e, bu matematik değerinde bol ve entelektüel olma adına şimdi olmaya başladı. Suposto que até vai por uma tem por legal, por uma, por uma sociedade. Outra coisa que eu estou olhando para èyí náà ń tẹ̀sí owó yẹn ẹ̀wá ya ní owó nígbà ẹ̀wá pàdé ní owó tẹ̀sí àkàrà so owó tẹ̀sí kọ́kọ́ bá àwọn ọmọ yẹn èyí ẹ̀ tó ṣe tó ṣe fún wo lára ọ̀tẹ̀ ní sáà ní ìpẹ̀lẹ̀ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí ìbàdàn. Thank you.